ni ọba tá a ronú kà lẹ́mìíyẹ́ lè ó lé nǹkan jìnnà nìyẹn eléyìí wọn pè ní nẹ́ẹ̀tì ọlọ́wọ́n bò bí ma wọ́n lè fi wúlò ẹnì kan kò bí kí ló dé tí ò bí ma kí ló dé tí ẹnì kan kò bí aṣọ ìgbẹ́ lè ka mẹ́ẹ́lì ọ̀yọ́ mi yẹtẹ́ nítorí kó pé ní dídádúró ó pé ní dídáwà torí pé òun bùkátà kankan gbogbo nǹkan ló bùkátà rẹ̀. ẹrí pé ọmọ ń bàbá bàbá ń ṣe bùkátà màtó ti kọ́lọ̀ ọmọ bùkátà nípasẹ̀ ló ti jẹ́ pé làbíyẹ́lì wọlé ń òun fúnra ara rẹ̀ bí mà lórí kò bùkátà ẹ̀ kàkà wọlé ń bíwò lẹ́nu ẹnì kan bí nítorí pé òun ò kẹ́nìkan jẹ́ pé ló ọ̀ gẹ́gẹ́ bó náà ti ṣe láti jẹ́ ẹni tó bí ẹnìkan. tọ́ nípa tó ti ṣe pẹ̀lú àlàáfíà Ama ìpè àwọn kan wà tó ṣe pé wọ́n yà pa náà ògbóta máa ń bá wa sọ nípa tó bá ní ṣe pẹ̀lú àkídà àwọn kan yà pa náà ìdí ìnù tó ti jẹ́ pé tẹ̀ ń bá ń wo ibi tọ́rọ àwọn èèyàn padà darí sí lábẹ́ àkùrá rẹ̀ náà ẹ̀rí pọ́pọ̀ nínú àwọn èèyàn tó ṣe pé wọ́n ti yà pa bàjẹ́ kúrò lórí bá nàìjíríà sọ̀rọ̀ bá àlùwàlù sẹ́lẹ̀ bó ti ṣe fa àwọn sàhábà ṣùgbọ́n nǹkan tó yà lẹ́nu púpọ̀ òun náà ní pé ẹni tó sì nà máa pọ̀ sí nà ẹni tí ò sí lórí tó nà máa pọ̀ sí lórí tó nà ṣùgbọ́n gbà tí kálukú ọba yà mí tó nà ọba ròyìn ara rẹ̀ ẹni rẹ̀ nìkan ni wọ́n tó sọ pọ̀ ẹ̀ṣẹ̀ àṣẹṣẹ. kóló yẹ kí àyè sọ̀lẹ̀ ìlẹ̀ ilẹ̀ ọ̀lẹ̀ ilẹ̀ alásòkòrò ọlọ́kùn ti dẹ́ oníkálukú ọmọ tó rà rẹ̀ ṣùgbọ́n gbà tẹ bá gbé iṣẹ́ wọn tẹ bá gbé ìwà wọn tẹ bá gbé ìṣe wọn sórí àṣẹ ẹ̀rí tó wọn ò fi kankan tẹ́ mọ́sánná torí ẹ̀ ló ti jẹ́ gbogbo yẹn ló fẹ́ jẹ́ ní tọ́jà ṣùgbọ́n kì í ṣe gbogbo yẹn ní ìwúwà tọ́jà ní ìṣiṣẹ́ tọ́jà ní ìsọ ní ìṣẹ́ tọ́jà ẹ̀díkà wá wò àwọn kan nínú àwọn ẹni tó ṣe wípé wọ́n yapa sí ahlẹ̀ sunnah wal jamaa'ah nípa tó jẹ́ mẹ́ta tawhid al-asma' wa àti tawhid al-rububiyyah eléyìí ẹjẹ́ awo apá kan nínú àwọn ẹni tó yapa nínú tọ̀fí ìdí báyìí nínú àwọn ẹni tó ṣe é gbé àwọn ẹ̀dá wọ́n lè máa pèrò àwọn ọ̀kan nínú ẹni tó tẹ̀lé súnà wọ́n yín ká ní bọ̀rọ̀ á nínú súnà bó tilẹ̀ jẹ́ pé kò sí tọ́ka súnà pẹ̀lú wọn kò sí tọ́ka àwọn náà pẹ̀lú súnà á mọ̀ wọn á sì máa kí ni àti tọ́ka wọn torí ká lè bá sọ̀rọ̀ fún wọn torí ká lè bá sọ̀rọ̀ fún àti tọ́ka ẹ̀wọ̀n wọn lábẹ́ bí wọ́n ti fi máa sọ fún wọn máa kì í ṣe torí kí n lè bá àgbà burú àmọ́ torí kí n lè bá a sọ̀rọ̀ abáburú torí pé tí o bá dáburú mà ó tún má kó tù sí sínú àbúrò. bẹ́ẹ̀ ni wọ́n ti rí láwùjọ wa lóríṣiríṣi wọ́n lè fi oríṣiríṣi àwọn èrò orí kan wá bá wọn lórúkọ fóun gángan oní ẹni tún náà níbi sọlọ́lá àdìsẹ́lẹ̀ eléyìí táwọn sábà nípa àwọn sọ̀hábà rẹ̀ tó fún wọn sílẹ̀ lórí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọ̀dọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn níbi àti lọ́n wọ́n lè dà wọn wọ́n lè dà tẹ̀lé wọn káwọn ọmọ pariwo tẹ̀lé wọn pé bẹ́ẹ̀ eléyìí kan ní súnà ètò àtúnṣe tẹ́lẹ̀ kọjá kan kankan kó tó wá jẹ́ pé wọ́n ti wá lọ wọ́n ti lọ fún ìgbà tó pẹ́ nínú èrò orí kan tí wọ́n bá wọn kó tó di pọ́pọ̀lọpọ̀ ṣáájú wọ́n wàá mọ̀ pé táwọn èsì fún wa àwọn èèyàn ọba àti gbogbo èèyàn bá sọ pé tí iṣẹ́ ẹlẹ́sìn iṣẹ́ pé súnà yẹn kì í ṣe súnà nàbì sallallahu alaihi wa sallam ó yà pàtó súnà nàbì sallallahu alaihi wa sallam nípa kọba àtẹkọba àtẹkọba ẹ ó wà kó sọ wẹ tó létí títí wọn bá sọ fún ẹ tó gbọ́ títí wọn bá kìlọ̀ fún ọ tó gbà ṣùgbọ́n ìwọ ló lè pẹ́ kó tó di bóòlù ràn ródòdò òdodo òdùgbà tí wọ́n ti sọ pé adájọ́ ọba sọ nǹkan kì í gbọ́ fèrè ọlọ́dẹ wọ́n máa pè wọ́n máa lọ́mú rẹ̀ sọ létí ibi ojú ọ̀nà tó fẹ́ gba ẹ̀sẹ̀ tó ojú ọ̀nà èsì nà pátákpá wọ́n wàá sọ pé rárá ẹ̀yin kan lè ríran ẹ̀yin lè sí lórí súnà tọba pẹ́ tọba ya wọ́n ní kò sí bá a ti sọ òkú tó kọ́ ọ lọ òkè títítítí tọba pẹ́ tọba ya kọ́ ilẹ̀ náà ní bọ̀ torí gbogbo lálá tọba rókè ilẹ̀ náà ní bọ̀ ojú aláṣẹ ìjọba padà ojú ẹ tí ò ríran yọ padà ríran ṣùgbọ́n ẹ wá wo adúrú nǹkan tí ó ti sọnù ẹ wá adúrú nǹkan tí ó ti bàjẹ́ ẹ wá ẹni tó náà ti lọ́nà ẹ wá ẹni ti rọrọ kúrọ sí lọ́pọlọ torí ẹ̀ ló ti jẹ́ pé ó dáa pé kéèyàn ní ìfarabalẹ̀ òdodo ìgbà kan sọnù òdodo ìgbà kan pamá ṣùgbọ́n àwọn èèyàn tí ò ní bẹ lórí òdodo wọn gbogbo ń dá fún kọlọ̀ǹda kọ́kọ́ má gbé wa kó lórí ìlànà Ànábì Muhammad sallallahu alaihi wa sallam àkọ́kọ́ nínú àwọn tó yapa nínú tó ìṣẹ̀lẹ̀ màrífẹ̀tì ọ̀sẹ̀tẹ̀ ọ̀nà làwọn al-Jahmiyya al-Jahmiyya yìí ọ̀gá tọ́da èròkèrò yìí sílẹ̀ orúkọ rẹ̀ jẹ́ Jaham ibn Safwan Jaham ibn Safwan wọ́n ti fi sára rẹ̀ iná làwọn ọmọlẹ́yìn rẹ̀ ti jẹ́ jahamiya tọrọ bá wọn jẹ́ kí ni jaham ọmọ sọfwan ó gbé àdádálẹ̀ burúkú yìí ó gbé hàn ní ìlú táǹpẹ ní Tormuz ìlú táǹpẹ ní Tormuz tẹmọkpa ní ìmáàmù kátàǹpẹ ní Abu Isa at-Tirmidhi Abu Isa at-Tirmidhi adama bàbá tó kọsíra sunanu at-Tirmidhi rahimahullahu ta'ala ìlú rẹ̀ lálàdàdà lẹ̀ burúkú yìí ló ti gbé àdàdà lẹ̀ yàhámíyà ló ti gbé. tó sáàlẹ̀ ibùnú àhùwẹ́dì àlùmọ́sàlì òun ló ti pa ọlọ́pàá jáhàn ọmọ sọ̀tún ìbáyìí ní ìlú tí wọ́n pè ní mọ́rù ìlú mọ́rù ibẹ̀ ni wọ́n ti fi kú ní ìgbẹ̀yìn ìjọba àwọn abẹ́nu ọmọ wọn pa nítorí àkídà burúkú tó ń gbé ká nítorí àkídà burúkú tó ń tàn ká nítorí kó fẹ́ ti gbogbo àwọn èèyàn lọ́nà kúrò lórí ẹ̀sìn Islam ni wọ́n ti ṣe kópa kí ni nǹkan tí ó jẹ́ àtúntọ́kàn àwọn èèyàn burúkú yìí táǹpẹ̀ ní alijahiliya kó lè bá tọ́ra fún nínú àtúntọ́kàn àwọn àtúntò dáa òun náà ni wọ́n sọ pé inna al-Qur'an makhluq wọ́n ní ẹ̀dọ́ ọlọ́run àlùkò àyè nínú àfihàn alukur'an kì í fi ẹ̀dọ́ lọ ọ̀rọ̀ ọlọ́run alukur'an ọ̀rọ̀ ọlọ́run tí alukur'an ti jẹ́ ó túmọ̀ sí wípé ọ̀rọ̀ ọlọ́run kò ní bẹ̀rẹ̀ kò sì ní ìparí gẹ́gẹ́ bó ti jẹ́ pé pàápàá ọlọ́run kò ní bẹ̀rẹ̀ kò sì ní ìparí tó bá jẹ́ sí ẹ̀dọ́ ọlọ́run bá alukur'an ọjọ́ kan tó bá dé tí alukur'an yọ pa tí alukur'an yọ parí torí gbogbo tó bá ti jẹ́ ẹ̀dọ́ ọlọ́run ó ní bẹ̀rẹ̀ gbogbo tó bá ti ní bẹ̀rẹ̀ rẹ̀ ọgbọ́dọ̀ ní parí náà sábà fi wọn náà lé sí ẹ̀dọ́ ọlọ́ọ̀lá abraham àbọ̀rọ̀ ọlọ́ọ̀ kí láàmú ti dáhùn ọ̀rọ̀ ọlọ́ọ̀ kì í ti ẹ̀dọ́ ọlọ́ọ̀ alukur'an kì í ti ẹ̀dọ́ ọlọ́ọ̀ ọ̀rọ̀ ọlọ́ọ̀ kí wọ́n á níyà láàrin kápẹ́ lẹ́dọ̀ ọlọ́ọ̀ àti kápẹ́ ní ọ̀rọ̀ ọlọ́ọ̀ tí ẹ bá pè lẹ́dọ̀ ọlọ́ọ̀ ẹ̀dọ́ ọlọ́ọ̀ tọ́lọ̀ dá yọ padà pa àwọn yọ padà parẹ́ kòwúra lọ́jọ́ ṣùgbọ́n tó bá ti kọ́rọ̀ ọlọ́ ìròyìn ọlọ́ tó bá ti jẹ́ ìròyìn ọlọ́ ìdá máa ń sọ nípa rẹ̀ kò ní yàtọ̀ sí ìdá ń sọ nípa pàápàá ọlọ́ pàápàá ọlọ́ ò ní bẹ̀rẹ̀ pàápàá rẹ̀ sì ní kéde kò lókun tẹ́lẹ̀ ìjẹba tọ́ kí á lè sọ nípa ọ̀rọ̀ ọlọ́ tó sọ yìí pé. Allahu khaliqu kulli shay ọlọ́run ọba ọlẹ́lẹ́dàá gbogbo nǹkan ọlọ́run lẹ́lẹ́dàá gbogbo nǹkan ṣé nǹkan kan la Kùránì àbí ẹ̀sẹ̀ kankan ṣé nǹkan kan ni ṣùgbọ́n gbogbo nǹkan tọ́lọ̀ wọn ń sọ nínú àyà gbòòrùn yẹn lẹ́dàá rẹ̀ o náà ní gbogbo nǹkan tó ṣe pé dídá là á máa dà torí pé ń bẹ nínú táǹpẹ ní nǹkan tó ṣe pé ẹnìkan kan ọ̀dà nǹkan sì ní sẹ́yìn náà máa wẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run bá wà ní nǹkan kan náà lọ́lọ́ ṣùgbọ́n kí ni nǹkan kan tọ́ dọ́lọ́ nínú alukur'an ọlọ́sọ ike kólì ayélujára ṣáyé ẹ̀kọ́bọ̀rù ṣàdẹ̀dẹ̀ kólì là sọ fún wọn pé kí ni nǹkan náà tọ́ka jù lẹ́yìn dáwọn ló ń pè nǹkan náà tọ́ka jù lẹ́yìn Allah ọlọ́run lo nǹkan kan fúnra rẹ̀ òkè tó bá sọ pé Allahu khaliqu kulli shay ó kárí gbogbo nǹkan àjẹ́ ìgbé níta dáná lọ́lọ́ọ̀nù mo rò pé yé wa a sọ ìgbé Allahu khaliqu kulli shay'in àyè min sha'nihi an yukhlaq ọlọ́run ló dá gbogbo nǹkan tó ṣe pé dídá là máa darú ẹ̀. tọ́ kálífù lè bá a tún yé wa ọlọ́run sọ ẹlẹ́dàá wa ó ní wa min wara'ihim malikun. يأخذ كل سفينة غصبا àwọn ọmọ yìí ọba kan wà tó jẹ oníbìlísì tẹsí sínú àwọn èèyàn tó yẹ gbogbo ọkọ̀ ojú omi ló máa ń gbà lọ́wọ́ àwọn ẹni tó ní ní jíjágbà gbogbo ọkọ̀ ojú omi ok kò sí ìgbọ́kọ̀ ojú omi dé nàìjíríà àbí òye wa kò sì tí ì gbọ́ ọkọ̀ ojú omi títí dé Ghana kò tí ì gba ọkọ̀ ojú omi títí dé Sierra Leone kò tí ì gbọ́ ọkọ̀ ojú omi títí dé Europe kò tí ì gbà títí dé Amẹ́ríkà kí wọ́n á lè tìmọ̀ ọ̀rọ̀ náà sọ pé ìyá ọkọ̀ òkú lẹ́sẹ̀ sí iná ṣe ń kọ́ gbà ó máa ń gba gbogbo ọkọ̀ ojú omi lọ́dọ̀ àwọn ẹni tó ní ní jíjágbà adẹ́pẹ́tùmọ̀ rẹ̀ ni pé ó máa ń gba gbogbo ọkọ̀ ojú omi tọ́ba wà lábẹ́ kápá rẹ̀ níbi títí ń ṣèjọba àdẹ́pẹ́ kó lílà tẹ̀sí ìlànà kò túmọ̀ sí kó gbogbo ọkọ̀ ojú omi ayé ọlọ́wọ́n bẹ lẹ́dàá ọ sọ pé tuntun mi rò kó lẹ́yìn bàtí ọlọ́wọ́n bá tọ́ran ìdí burúkú sí àwọn èèyàn yẹn àwọn àròkó tí ò lọ́fẹ́ rọ̀ wọ́n mọ̀ pé ìdí tí ó fa ìparun àwọn ni àsìkò tí ìdí wa sọ̀kalẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní ba gbogbo nǹkan jẹ́ ó bẹ̀rẹ̀ sí ní wọlé ó sí ní ba nǹkan jẹ́ ọlọ́ni tó dá mìíràn lẹ́sẹ̀ ọ̀ pa gbogbo nǹkan pẹ̀lú àti ọlọ́ fọ ọ̀sùbáhù lẹ́yọrọ ìlà nàgàkínú ìgbà tí wọ́n ti sáré àárín kankan má àyàfà wọn lé wọn ọlọ́ni sọ̀kọ́ pa gbogbo nǹkan ọ̀rọ̀ àjẹ́ ìpè ọ̀pá gbogbo nǹkan tó ṣe pé mi gbà mí yí ànìlódà mọ̀rọ̀ ọ̀pá gbogbo nǹkan tó ṣe bọ́lọ̀ nǹkan pé ọ̀pá. bẹ́ẹ̀ náà ni kullu shay'in kullu nafsin dha'iqatul maut gbogbo ẹ̀mí pátá korongodo ní ọ̀tọ̀ bu gbogbo ẹ̀mí ní ọ̀tọ̀ bu o ṣé ẹ̀mí kan wà lónìí náà sẹ́mi kan wà tó nìkú torí kọ́ lọ́nà sọ pé kó ló náà gbogbo ẹ̀ pátá ni ọ̀tọ̀ kú o azọ ike gbogbo ẹ̀mí pátá ni ọ̀tọ̀ kú o kò tó máa ti gbogbo ẹ̀mí pátápátá lórí sẹ́mi bá ti pátápátá rẹ̀ kó tó ti kọjá pátá torí kọ́ lọ́wọ́ bá sọ ike wọ́n yọ kó fọ́ alẹ́ yìí ghilmanun mukhalladun nínú àlùjànnà àwọn ọmọ kéékèèké tọ́lọ̀ ń dá sínú rẹ̀ fún ọmọ ṣiṣẹ́ sí àwọn ọmọ àlùjáná wọ́n máa ṣe oníwọlé wọ̀ṣẹ̀ sọ́dọ̀ yìí mọ̀kàndàdún ni wọ́n máa bẹ́ẹ̀ láéláé torí pé àlùjáná ò ní parun ọlọ́run ti dá àlùjáná ó ti dáná kò sì ní parun nǹkan kan tó sì wà lálùjáná ò ní parun àwọn ọmọdé ọmọ ṣiṣẹ́ sí àwọn ọmọ àlùjáná náà wọ́n ń bẹ́nu rẹ̀ nígbà tọ́lọ́ pátá ní ọ̀pá gbogbo ẹ̀mí pátá ní ọ̀pá tó ti kọ́lọ̀ wọn bá kọ́ àkọọ́lẹ̀ pẹ̀lú rẹ̀ kọ́ yọ̀pá. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó sọ nínú hadith ó ní habbatu sawda habbatu sawda dawa'un min kulli dan habbatu sawda dawa'un min kulli dan habbatu sawda oògùn ní fún gbogbo àárẹ̀ ok nísìnyí tí gbogbo tí wàá ti ṣe wá láyé lálọ́ lọ hábàtú sọ̀dá ọ̀ nàá nítorí pàdé ti sọ pé oògùn ní fún gbogbo àárẹ̀ sínú máa ń wá alọ hábàtú sọ̀dá torí bá ń fọ wa ká lo hábàtú sọ̀dá sẹ́yìn bá ń ro wa ká lo abẹ́tẹ̀ sọ̀dá bẹ́ẹ̀ náà ní tí abáfẹ́sí tábà fara tètè ká da abẹ́tẹ̀ sọ̀dá síbẹ̀ fà tó tí káńtà bá mú wa káńtà máa mú abẹ́tẹ̀ sọ̀dá ẹni tí hiv aids tó bá mú kó náà máa mú abẹ́tẹ̀ sọ̀dá gbogbo gbogbo gbogbo àárẹ̀ ẹ máa lo abẹ́tẹ̀ síbẹ̀ ẹ rí i pé tẹ́ẹ̀ bá fi lè gbọ́ ẹ̀sìn yìí dáadáa bẹ́ẹ̀ ni tọ́nà ti rántí sàlàyé rẹ̀ èèyàn padà pé irọ́ ni ọlọ́ǹpa irọ́ là nàbí pàǹgbà nígbà tí èèyàn gbẹ́ sí i. ok ẹni tó bá ń gbàdúrà nígbà àkọ́kọ́ tó wá bẹ̀rẹ̀ sí nílò akẹ́tù tó dà sí gbogbo tó bá ṣe sí gbogbo tó bá ṣe ọlọ́run ní kó sóògùn eléyìí kò sóògùn ọ̀mí kó sóògùn eléyìí kò sóògùn ọ̀mí ibi tó ti sóògùn èyí tí a lò fún inú wọ́ọ̀dù ibi tí ò ti sóògùn èyí tí a lò fún abẹ́rẹ́ ti pé ṣé o tọ́ sí lọ́rọ̀ àti ìfìyàn tó fẹsẹ̀ rìn à ó fẹsẹ̀ rìn lẹ̀ à ọ̀dà ọba ṣe fẹ̀ inú rò pé tó wà rẹ ẹ kí ló wà rẹ tí o ṣe dédé a sọ pé habatu sawda dawa'un min kulli da' min shahnihi an yu'alaja oògùn ní gbogbo àárẹ̀ tọ́lọ̀ ń kọ́ pé òkùnkùn ètò ìpè gbogbo àárẹ̀ pátá korongodo sẹ́yìn òfin wa sọ pé ẹ sẹ́yìn òtọ́jú lọ́rọ̀ anábì àbánábì náà máa ń parọ́ ni àwọn òbí náà ní ìṣòro àná a sọ pé oògùn ni fún gbogbo àárẹ̀ tọ́lọ̀ ń kọ́ pé kọ́ máa jẹ́ oògùn fún sẹ́yìn rẹ̀ náà ni torí pé àìlágbọ̀ọ́yé ló ti àwọn jàmí àbúrúkú yìí táwọn fi kàlùkùránì fẹ́dọ̀ lọ nígbà tó lọ́n sọ pé Allahu khaliqu kulli shay ọlọ́run ló dá gbogbo nǹkan nǹkan kan sí làlùkùránì àjẹpọ̀ lọ́ọ̀lọ́dà àwọn sọ pé rárá o alukur'an ní sáà ń sọ̀rọ̀ rẹ̀ táwọn asọ̀kọ̀rọ̀ ọlọ́ọ̀ni ọ̀rọ̀ ọlọ́ọ̀ni ìròyìn ọlọ́ọ̀ni kìí ṣẹ̀dọ̀ ọlọ́ọ̀ níta gbàlérò pẹ̀lú ẹ̀ ó ná lọ̀rọ̀ tọ́lọ̀ ń bá wa sọ eléyìí tó bẹ̀rẹ̀ pẹ̀lú Suratul Fatiha eléyìí tó parí pẹ̀lú Suratul Nas sẹ́mi kọ́ alukur'an wọn bá kọ́ sára ewé o alukur'an wọn bá kọ́ sára akọ alukur'an wọn bá kọ́ òkèèrè alukur'an ni wọn bá àtọ́rí alukur'an ni wọn bá gbé sínú kẹsẹ̀ alukur'an ni alukur'an ni ta balẹ̀ ronú akérèmọ̀ fún wa yéésè pé ìwé tó ṣe pé wọ́n kọ́ wọ́n wá ní alukur'an kẹrì wọ́n kọ́ sára wo wọ́n tún wá fi awọ tó yìí wọ́n fi wé lẹ́yìn yéésè pé ìwé wọn ni la gbàlérò akérèmọ̀ fún wa bí ọ̀rọ̀ tó wà nù ẹ̀ ọ̀rọ̀ tó wà nù ẹ̀ gbàgbà gàdúrò yé ṣe pépà ọ̀rọ̀ pé yé wa ọ̀rọ̀ tó wà nù àkùránì tó bẹ̀rẹ̀ pẹ̀lú sórọ̀tìrì fàtíhà tó parí pẹ̀lú sórọ̀tìrì náà oníwàpè làǹkọ̀ náà tẹ̀lé ìwé mu àti ewé ìwé tó ní pátá fi wé e là orúkọ tiẹ̀ ní kíni al-Mushaf nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tí máa ń sọ pé kùránì lọ́mọ ọ̀gbẹ́ ah pépà yìí àtàrọ̀ ìkọlọ̀ lọ́dà awọ ọdún àfìsí láàánú ìkọlọ̀ lọ́dà ọ̀rọ̀ pé yé wa pépà àti awọ ọyàn ẹ̀dá ọlọ́ọ̀ni ṣùgbọ́n ọ̀rọ̀ tó wà nínú rẹ̀ tó ń kọ sínú rẹ̀ ọ̀rọ̀ dání Allahu Rabbil alamin ọ̀rọ̀ tó kọ Al-Qur'an òun la rí bí àti ewé ìwé ara rẹ̀ gbogbo ẹ̀dọ́ ọlọ́ọ̀la ṣùgbọ́n ọ̀rọ̀ tó wà nù rẹ̀ ọ̀rọ̀ ta ni Allahu Rabbul Alamin pépà dídálọ́ lọ́ọ̀dà awọ dídálọ́ lọ́ọ̀dà ṣùgbọ́n ọ̀rọ̀ tí wọ́n kọ sínú pépà yẹn pé dídálọ́ lọ́ọ̀dà sàlà ọ̀rọ̀ lọ́ọ̀dà eléyìí dàgbà lóru pẹ̀lú alukur'an torí ẹ̀ ló jẹ́ pé màtá ìbá wá ní ẹ̀ mọ̀ ẹ̀ mọ̀ alukur'an kura alukur'an ọkọ̀ta alukur'an kí ló gbà lérò ábẹ́rẹ́ tó bá yẹ kó gbà lérò ní pépà á sọ kó o ti tẹ̀bọ̀ sọ́lọ̀ torí kó o ti fi nǹkan mi jẹ́ àbẹ̀tí ọlọ́run ọ̀pẹ̀lẹ̀ àrí o ti fi búra àmọ́ tó bá tọrọ tó wà nù rẹ̀ lọ́ bá gbà lérò kó o ti dé nítorí pé gẹ́gẹ́ bá ti tẹ́lẹ̀ fi pàápọ̀ ọlọ́kùnra látẹ́lẹ̀ fi ìròyìn rẹ̀ kúra rògbòye wa aha torí ẹ àwọn jàmíyà àwọn ni nínú ọ̀rọ̀ burúkú wọn ni pé alukóran ẹ̀dọ́ lọ́rọ̀ àwa ti fi mọ̀ ní ìsìnkú àkùrán ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run kì í ti ẹ̀dá ọlọ́run torí pé kí wọn láburú tó wà ní kẹfẹ́ ní ẹ̀dá ọlọ́run àkọ́kọ́ aburú pọ̀ mẹ́ nínú rẹ̀ ní kọ́tàkó nítọ́lọ́mùfin náà nàbì sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́lẹ̀ torí kọ́lọ́mùfin hàn wá pé ọ̀rọ̀ òun làkùrán kì í tẹ̀dọ̀ ẹlẹ́ẹ̀kejì sẹ́yìn bá fi lè pè ní ẹ̀dá ọlọ́run táwa sì mọ̀ pé ìròyìn ọlọ́run ajẹ́ pé ẹni gbàgbọ́ ìfọlọ́ wọn padà kú lọ́jọ́ kan nítorí pé àkùrán ìròyìn ọlọ́ tí nǹkan kan bá wà tí ọba ṣe ìròyìn ọlọ́ nǹkan náà ó ti pàápọ̀ lọ. ìrẹ́ ló ti jẹ́ pé kò sí nínú àkídà àwọn olùgbàgbọ́ òdodo wípé ẹ̀dọ́ ọlọ́ọ̀dà àkùrán ọ̀rọ̀ ọlọ́ọ̀ láwùjọ tí wa iṣẹ́ ń bẹ wọn ju wa gan sẹ́ńtẹ̀ wá ju atọ́pọ̀ kan a sì gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe é pé a ní ìfarajìn fún ká wá mọ̀ nípa ẹ̀sìn ọlọ́run ká tó máa bá àwọn èèyàn sọ̀rọ̀ nípa ẹ̀sìn ọlọ́run nítorí pé aburú ṣẹlẹ̀ gan àwọn èèyàn tó gbọ́dọ̀ táwọn òkè ó àwọn ọ̀ma àwọn náà sì jàǹpàtà bá àwọn ọ̀ma ṣùgbọ́n ìṣẹ́ ẹlẹ́jọ́ ẹ̀yin gangan ìníṣẹ́ ń bẹ níwájú ní tó nínú sẹ́sìn tẹ wá sí ní àkọ́kọ́ ní kẹ́ kọ́kọ́ wá mọ̀ because téèyàn bá jẹ́ ní sí olóńkọ́ kankan ó yẹ kọ́ mọ̀ ọ́ dájú nínú àdéhùn anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam oní inna Allaha yuhibbu idha amila ahadukum amalan an yumtihi ọlọ́run nífẹ̀ẹ́ sí pé sẹ́nìkan nínú tó bá ti kankan kó ti kọjá ìmọ̀ náà lè ń fẹ́ kọ́ kí ó yẹ torí bá méjì pọ̀ àyíká mà ọlọ́run lè fẹ́ lò mí wọ́n ti wọ́n á pọ̀ ẹni tí wọ́n máa ṣàlàyé ẹ̀sìn fáwọn kí n mọ̀ wàá jẹ ẹni tí wọ́n máa ṣì wọ́n lọ́nà lórúkọ pé mo ti wọ́n máa ẹni pé tẹ́lẹ̀ àwọn afọ àwa nílẹ̀ Yorùbá yìí wọ́n gbìyànjú náà torí pé kí ó dènà tí wàá bàjẹ́ lọ́nà wo nítorí pé Yorùbá làwọn àìsè lárúbáwọ̀ àwọn bàbá bàbá yẹn ẹ wo bí kí ó ṣe jìnnà sí wọn tó kéde kọ́nà tó lọlẹ̀ lárúbáwá ilé náà lọ́pọ̀lọpọ̀ wà àwọn náà kọ́ lọ́dọ̀ àfa àwọn àfa àwọn náà kọ́ lọ́dọ̀ àfa tiẹ̀ ilé náà wọ́n gbìyànjú débi wọ́n ma ìtọ́lọ́wọ́n bá ní fún wọn ma àwọn náà wọ́n ti gbé ẹ̀kọ́ Islam yẹn náà dúró títí tó fi di pa àwọn ọmọ mi náà dé wọ́n lọ pẹ́kọ̀ọ́ wa lóríṣiríṣi lóríṣiríṣi lóríṣiríṣi tó àwọn bàbá yìí nínú ìyànjú wọn ó ti ṣe kí nǹkan púpọ̀ ọmọ náà sí wọn nítorí kékeré ó jìnà sí wa bàjẹ́ ó ṣe ṣe kí nǹkan púpọ̀ ọmọ hàn sí ṣùgbọ́n lónìí alihamudulilayi ayé ti sílẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn náà ti lọ pẹ́pọ̀ yẹn wa wọ́n máa kún fún ọdún ẹ̀kọ́ yẹn wọ́n sì máa èwo ló tọ́ èwo lè dé èso tọ́ èwo lọ́nà èwo lè gbẹ́ ó ti yé yìí eléyìí túmọ̀ sí wípé gbogbo àwa tá a bá ní opportunity èyí tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ wọ̀nyẹn tán lọ kọ́ wá bá sánmà ẹjẹ́ àgbìyànjú láti tún àwọn àbápọ̀ especially tó ní ṣe pẹ̀lú tọ̀wé nítorí pé tọ̀wé ní foundation bí foundation bá ti dàrú ilé ò lè dúró bí foundation bá ti dàrú ilé ò lè dúró ká má gidi kúrò nínú ọ̀rọ̀ wa because lágbájá yìí ó ti tèmi lọ ìwọ́n wọn á sọ pé ó ti tèmi lọ ó ti fẹ̀ sí mítà mẹ́ta lọ sẹńtímítà mẹ́ta ẹ bá gé dàbí tó dàbí ẹbí dọdọ gbà sẹńtímítà mẹ́ta ẹ kò dé gé dàbí ètò lọ́yẹ̀ tó wá ti kọ́ ètò òfin àlọ́dọ̀ rẹ̀ sẹ́mi ọ̀ sẹ́mi náà bá ti mọ́ alhamdulillah sẹ́mi náà dẹni tó ní máa sọ̀tọ̀ kó sọ. olùkọ́ni náà sọ pé àti lọ́mọ ọkọ̀ gbọ́láfà èmi náà gbọ́láfà ẹ̀ ọkọ̀ sẹ́kìnì èmi náà sì rọ la ọ̀rọ̀ àwọn lára nìyẹn tí ọ̀gbádùn sẹ́kìtì ọba gbé lọ́sọ̀tì kò tó kò máa ń lò fún lára lọ́sọ̀tì kankan láyé wà á gbìyànjú láti kọ́ lọ́dọ̀ rẹ̀ títà ní sẹ́lẹ̀ ìdíje ẹlẹ́ni ọ̀pọ̀ sórí atẹ́kùn mi yọ mọ báwọn yẹn sọ̀rọ̀ ló kọ́ kó bá wọn sọ̀rọ̀ ẹ̀ yóò tún wá sọ pé abalagbada tètè kò lẹ́gbẹ̀ẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti tẹ̀ mà síbẹ̀ mà kọ́ ẹ̀dọ́ ọlọ́ọ̀dà kúránì oná mọ bẹ́ẹ̀ ni àwọn òbí náà ní ìṣègùn ọ̀nà rẹ̀ èyí tó jẹ́ kó kọ́tí agbègbè àdúgbò tó fi délé rẹ́díò ìsọkúsọ ìlọ́fẹ́ lọ́sọ̀ọ́ náà àdìgbò mọ̀ sí ibà kò sì ní ẹgbẹ̀rún kejì ẹni tó gbọ́rọ̀ náà ní màkúsọ̀kúsọ̀ àwọn náà sì dì mú lójú à ah, kódà tó ní bí mo gbọ́ programu àbábá yìí nínú orí rẹ́díò tó ní ọ̀pọ̀ tó fi rinlẹ̀ ó lẹ́dọ̀ ọlọ́ọ̀ làkúránì àbẹ́lẹ́gbẹ́dá ti bá ajá mẹ́sìn náà bẹ́ẹ̀ ni. ẹ̀wọ̀n mo fi ìlà nítorí de ilé ẹja gbìyànjú bá kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn wa kọ́lọ́ wọn bá kọ́ wa lọ́wọ́. tó bá tẹ̀wọ̀n àwọn jàdúrà yẹn nínú àtìsí wọn ó náà ní gbólóhùn ti tààtì gbólóhùn ti tààtì wọn kọjá là nínú fífẹ̀yìn gbogbo ìròyìn ọlọ́run àti ọkọ ọlọ́run ọba dà tí ọlọ́run ò lóko kankan kò sí ní ròyìn kan àwọn jà níyà torí ẹ wọn lọ́lọ́run ò lórúkọ kankan kò sí ní ròyìn kankan eléyìí túmọ̀ sí pé à kò sọ́lọ́run kò sí ọlọ́run tẹ́ bá ti sọ pé nǹkan kan kò níròyìn kò sì tó kọ nǹkan yẹn ò sí ni gbogbo tí ọba ti lórúkọ tí ó sì níròyìn ó túmọ̀ sí pé nǹkan yẹn ò sí torí ẹ̀ náà ti sọ yìí pé alùpàmìyàtú alùmọ̀ọ́tẹ́lẹ̀ yàgòdò làájàlẹ̀ àwọn jàmíyà àwọn ẹni tí ń sọ pọ́lọ̀ ọba kò ní nǹkan tó sọ kò ní kí ni wọ́n ń sìn òfò ni wọ́n ń sìn. kó lè bá yé wa mo ní ìròyìn lágbájá ọ̀rẹ́ rẹ fún mi ìròyìn lágbájá ọ̀rẹ́ rẹ fún mi wọ́n sọ pé àkọ́kọ́ ọ̀rẹ́ mi yẹn kò lórúkọ kò lórí sí náà mo ní kò lórí ọ̀dà ṣé orúkọ mùsùlùmí ni òní ni àti olórúkọ olórúkọ ilé olórúkọ ọ̀dà ẹrù yín rẹ fún mi kọ́ dàmọ́ ó ní kò lójú kò sí lọ́rùn kò ní àyà kò ní ẹ̀yìn kò níta kò sí níbi kò lẹ́sẹ̀ kò lójúkun kò lápá a ọ̀rẹ́ mi ẹ ọ̀rọ̀ rẹ ó yà mí lẹ́nu ìwọ gan kọ́kọ́ yà mí lẹ́nu ká lórí ọ̀rẹ́ ajẹ́ pé òkú lọ́n bá sọ̀rọ̀ òkú lọ́n bá sọ̀rọ̀ torí àwọn sọ yìí gbogbo nǹkan láyé tí ọba ti dórúkọ tí ọba lérò yìí kí ni ká yẹ òkú àwọn jàhílíyà àwọn sọ pé Ọlọ́run lórúkọ kankan kò sí lérò yìí kankan ó túmọ̀ sí pé kò sí Ọlọ́run kí á ní wọ́n sìn wọ́n sìn òkú àwọn jàhílíyà báyìí làwọn ẹni tó gun kiri kọjá yìí nínú àwọn jàmíyà ni wọn máa sọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn wọ̀nyí báyìí wọn àti máa wò lórúkọ jàmíyà àwọn ni wọn sọ pé kò sí àwọn náà sọ pé alukóran ní ẹ̀dọ́ lọ́nà àwọn náà sọ pé Ọlọ́run olórúkọ kankan kò sí níròyìn kankan láti sọ pé kí ni wọn ń sìn òfo kò síbi tẹ́ lọ láyé nìyí tẹ́ bá pé àwọn ilé ìjọ jàmíyà tí wọ́n sì dá wọn mọ̀ pẹ̀lú orúkọ olórí wọn wọn àti má bẹ̀ ṣùgbọ́n wọ́n ń bẹ wọ́n ń bẹ ní ìdè àwọn èèyàn ká tó bẹ láyé lò táwọn náà ń sọrú ìsọkúsọ tí wọ́n sọ àwọn lè má jẹ mọ̀ wọ́n lè má jẹ jàmíyà ṣùgbọ́n kí wọ́n ní ìyàtọ̀ wọn pẹ̀lú jàmíyà kò sí lórúkọ tọkàn wa ní ìwà kì í sorúkọ tó sọ́ra rẹ̀. kí ló ń ṣe lọ́jà lọ́dọ̀ wa kí èso kọ́tọ̀ rẹ̀ nígbà tí kọ́ ike èèyàn púpọ̀ náà sọ̀rọ̀ rẹ̀ ní ahlus sunnah ìwọ́n tá a bá gbé lórí àtẹ̀kọ̀ jẹ́ ahlus sunnah ìtumọ̀ rẹ̀ náà sọ pé èèyàn púpọ̀ lè sọ fáwọn èsì ìwọ́n tá a bá wò sí wọn tó bá jọ ti jàmíyà kí ni wọ́n jẹ́ jàmíyà náà lápè wọn ṣùgbọ́n àwọn ò wọ́n fi alukurani ròyìn ọlọ́run pọ̀rọ̀ ọlọ́run nítorí pọ̀rọ̀ ọlọ́run báyìí bákan náà lè sọ̀nà kó sórúkọ kan tó lọ́wọ́ bá tó fi pera rẹ̀ fún òfin pé kò sì sí ròyìn kan tó fi ròyìn ara rẹ̀ fún òfin ròyìn rẹ̀ bóyá ó wù ọ́ gbọ́ àbí ó wù ọ́ gbọ́ bẹ́ẹ̀ la lè sọ̀nà rẹ̀ sí gbogbo ròyìn pátá tó lọ́wọ́ fi ròyìn ara rẹ̀ á lè sọ̀nà ròyìn ọlọ́run bóyá ó wù ọ́ bóyá kò wù ọ́ gbọ́ á lè sọ̀nà òfin ròyìn ọlọ́run torí kọ́ lọ́ gẹ́gẹ́ bọ́lá sọ pé Allahu yastahzi'u bihi ọlọ́run ọba ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ tó wù wá gbọ́ náà tó wù ẹ̀yìn gbọ́ ọlọ́run ṣe yẹ̀yẹ́ sẹ́mi máa sọ ní bọ́lá lọ́sọ̀ láàlù fún nàìjíríà wa ìtọ́lọ̀ ọba sọ nípa ara rẹ̀ ọ̀sọ̀ ọlọ́ni wọ́n yẹ kúrú na wọ́n yẹ kúrú lọ́ wọ́n dẹ́sẹ̀ Allahu Rabbul Alamin náà ti dé ṣe ẹ̀yìn ọ̀ ẹnu rẹ kọ́ mọ́ gbà nígbà tó o gbádùn ọlọ́run ọba lọ sọ pé òun dé táwọn wàá sọ pé ọlọ́run ọba ò dé sí nígbà tó ọlọ́run sọ pé mò ń dé yukhadi'una Allaha wa huwa khadi'uhum wọ́n ń tan ọlọ́run ọba jẹ ọlọ́run ọba ti ń tan wọn jẹ ó rí i pé ahọ́n rẹ ni má fẹ́ sọ. ara rẹ lè má fẹ́ gbà ṣùgbọ́n a ló sọ Allahu Rabbul Alamin kí ló fẹ́ ọ lẹ́nu o ẹni tó kọlọpọ tẹsílẹ tẹ màkà ẹni tó kọ fèsì alùsùn o tẹ bá gbọ́ tẹ òbí yìí dáadáa ẹni tó kọlọpọ tẹ ń fọ àwọn tẹ̀ra tẹsílẹ tẹ ń ká tẹ ń ká sáwọn yẹn létí yẹn yìí sẹ alùsùn náà àwọn gbogbo olú àwọn àyà yẹn làwọn máa ń yín lọ́rùn tabaraka alladhi biyadihi al-mulk ìbùkún ni fún ọlọ́run ọba tó ṣe fi ọwọ́ rẹ̀ náà ní àkóso wà ọwọ́ rẹ̀ sẹ́yìn pàpọ̀ lọ́n lọ́wọ́ ìmọ̀ kan àwọn tíra tẹ̀sírì yẹn padà lé lónìí kẹ́ wò ó ẹ̀rí tó majority tíra tẹ̀sírì tẹ́ni àfi táwọn alùsùn náà bá kọ ẹ̀rí tó gbọ́n àwọn sọ́n bẹ́ẹ̀ ni pé tabaraka alladhi bi qudratihi bi qudratihi bìyẹ́ kì í lọ́lọ́ọ̀tọ̀ àwọn sọ pé bi qudratihi tó na gbogbo ńtọ́lọ́wọ́n bá bá sọ nípa ara rẹ̀ wọ́n sọ àwọn jàmíyà wọn lọ́lọ́wọ́n lórúkọ kò sí níròyìn tọ́lọ̀ máa bínú àbí èbínú mo ń béèrè rẹ̀ tọ́lọ̀ máa bínú àbí àbí ẹ̀sẹ̀ wọn pé lẹ́kùn ní pé olúwa kì í bínú tó mọ́tò <laughs> ọlọ́ni wọn kọ́sí bọ́ mọ́ ọkọ̀ àlẹ́ wọlé àná ọlọ́wọ́n bá bínú sí wọn ó tún làánà ọlọ́wọ́n bá máa bínú ọlọ́wọ́n mẹ́jọ àrí bínú rẹ̀ nítorí di eléyìí báyìí ọlọ́run sọ pé ọ̀yìn ló ń bú bí àárín ní wọn lọ sọ́ọ́lì táǹkì ní fájú yàtọ̀ sáwọn ẹni tó bínú sí ta bínú sí àwọn ìyàwó ọ̀sọ́ọ̀lì ta sí nà àwọn nàṣọ́ra lọ́dọ̀ alùsùnà gbogbo tọ́lọ̀ bá fi ròyìn ara rẹ̀ wọ́n fi ní ilẹ̀ kọlọ̀ àwọn e, e, e, wọn ìfọpọlọ wọn wọn fi wá gbórúkọ kalẹ̀ fọlọ̀ tí èso ọlọ́ọ̀ lọ sọ̀ra rẹ̀ wọn ìfọpọlọ wọn fi ròyìn ọlọ́ọ̀ tí èso ló ròyìn ara rẹ̀ àti màkpé ní yorùbá lẹ́fù àti ìdúwà bẹ́ẹ̀ wọ́n máa ròyìn ọlọ́ọ̀ pẹ̀lú àwọn kan tó ti pé ìsọkúsọ ìwé kòwé ó sì máa rò tó sọ kankan àwọn èèyàn ó sì máa kàtàrà kí wọ́n sì máa kó túbà fún un. bí àwọn akéwì wọn yẹn ó lè sọ kọba hìn kọba hìn hìn sọlọ náà gbádùn wípé adàgbà àwọn yóò tún adàgbà arúgbó ọjọ́ sọlọ náà Ọlọ́run gbádùn pé ọdàgbà títí títí kọ ife arúgbó ọjọ́ ṣé arúgbó lédè kan da ẹ dáa sọ pé bàbá yìí ti darúgbó àbí bàbá yìí ti dàgbà lọ́nà wá sọ pé bàbá yìí ti darúgbó ó kú ọkùnrin ta ló ń rúgbó ọwọ́ ah, ẹ̀kọ́ lọ arúgbó ọba àtúpẹ́ ah, fọlọ́ tuntun amúkú àwọn tíyìn àwọn ọ̀dà àmọ́ bá wọn mọ̀ pé sọkúsọ làwọn sọ tọ́lọ̀ ọba fìyàn mọ̀nà èèyàn máa wò pé tọ́da ló ń ṣe àtúpẹ́ fọlọ́ àwọn míì nínú àwọn tó fún sídìnà nínú tawhidi al-ma'rifati wal-ithbat àwọn làwọn al-hululiyya al-hululiyya àwọn làwọn ẹni tó ṣe pé ìgbàgbọ́ tí wọ́n ní pé ọlọ́run ọba ó ti yọ ó ti yọ sára gbogbo nǹkan gẹ́gẹ́ bí tá sọ ṣúgà sínú omi kí ni ṣúgà ó yọ yọ pátápátá ní àná ìrìnnà wọ́n ní bẹ́ẹ̀ lọ́lọ́run ti rí sí gbogbo nǹkan pé ọlọ́run ti wọnú gbogbo nǹkan ọwọ́ àpò láti mọ̀ ẹ́ a'udhu billahi minash shaitanir rajim àwọn lọ́dọ̀ tí wọn Allahu rabbil alamin kò dá wà Allahu rabbil alamin kò sí lókè gbogbo ẹ̀dá rẹ̀ Allahu rabbil alamin gbogbo ròyìn burúkú ni wọ́n fi ròyìn rẹ̀ so àwọn wọ̀nyẹn nínú gbàgbọ́ tiwọn òun náà ní pé kò sí nǹkan kan nínú gbogbo ń tẹ́rí ilé ayé tọ́lọ̀ òbí yọ sínú ẹ̀ irun wọn ni imaamu ahmed ibn hanbal àtàwọn míì nínú àwọn olùmọ̀ nípa hadith ni wọ́n dàpọ̀ tí wọ́n gbógun ti burúkú burúkú láti fi wọ́n mọ̀nà pé ń tẹ́ǹsọ yìí sọkúsọ pé ń tẹ́ǹsọ yìí sọkúsọ. àwọn náà yàtọ̀ púpọ̀ táwọn tó tún tẹ̀lé wọn àwọn ni al-ittihadiyya al-ittihadiyya àwọn ń tiwọn àwọn sọ yìí pé kìí ṣe pé ọlọ ó pòórá sínú gbogbo nǹkan bí ìbá ti fi gbogbo nǹkan kan lọlọ ìyàtọ̀ wà láàrin méjèèjì àwọn tá lákòókò alùpùpù olùyà wọn ní ọlọ ó ti yọ sára gbogbo nǹkan àwọn eléyìí sọ rárá gbogbo nǹkan kan lọlọ torí ẹ tó bá rájá yóò pọ̀ lọ́nà tó bá rí gbẹ yóò kọ́ lọ́nà ta'alallahu an dhalik àwọn làwọn ọmọlẹ́yìn ibnu arabi ibnu arabi kò sálẹ̀ kó aláàmú bẹ́ẹ̀ o ibnu arabi sẹ́mi ọ̀pọ̀lùmọ̀ tó wà sáà ń sọ nìkan ni ibnu làrọ̀bí ibnu làrọ̀bí onáàdàni tó ṣe tafsiru ayatul ahkam olùmọ̀ńlá lélẹ́yìn onáàdàni tó kọ́ síra al-awatin min al-khawatim tó eléyìí ọ̀kan náà olùmọ̀lá islam nínú àwọn olùmọ̀màlìkìyà àmọ́ ìkónú ọ̀rọ̀ bí òní àlìkọ̀lá ọ̀daràn burúkú lélẹ̀ tó òhun ni àgbà àwọn ìfihàdíyà tọ́sọ pọ́lọ̀ nǹkan ní gbogbo nǹkan olówó àwọn èèyàn kan ṣe sọ wá fún wọn ṣe sọ wá fún káàrà ẹni wọn pa ẹni pọ̀ dáhùn ó ní <laughs> tó bá di ẹjọ́ kó nǹkan ni wọ́n á ti sọ wá bò kọ̀ bá dáa tó bá jẹ́ kó ń lò ń dúró tó wọ́n á ti sọ wá bò kọ̀ bá ti dáa jù òpònú eléyìí báyìí òun nínú gbàgbọ́ rẹ̀ òun náà ní pé máa ń fi dúpẹ́ pété ìlọ òwú kò sí nǹkan kan nínú bùbá tó ń wọ àbọ̀lọ̀ àwòdòdìlà fún gangan náà lọ́lọ́ tó eléyìí báyìí àwọn tí wọ́n wọ̀ mọ́lọ́ọ̀ torí pé tó bá ti sọ pé ọlọ́run gbogbo nǹkan ibi tí ti tako tá à gbogbo nǹkan á jẹ́ pé gbogbo nǹkan tọ́lọ̀ yọ sínú rẹ̀ náà lọ́lọ́ kọ̀sọ́lọ̀ táwa ń sọ̀rọ̀ rẹ̀ kọ̀sọ́lọ̀ tá à ń sọ̀rọ̀ rẹ̀ tá à ń ròyìn rẹ̀ ẹni gbogbo nǹkan pátá korokodo tá à ń sọ̀rọ̀ irú wọn náà ń bẹ nínú sọ̀rí kọ akramakumullah nínú sọ̀rí kọ tírénì wà tí wọ́n máa ń fún àwọn ọmọlẹ́yìn wọn àwọn mọ̀rẹ́dí nínú sọ̀rí kọ wọ́n lè sọ pé lẹ́yìn ìgbà tó ti gbọ́wọ́ tí wọn náà ọbẹ̀ di mọ̀kọ́tàm lápèjúwe tó ní tírénì tó ṣe tó ní tírénì tó ṣe ọ lọ sí kálúwà wọ́n lè sọ pé kálúwà forty days àmọ́ bí náà ti rí gbogbo ẹ̀ sọ̀rí kọ̀ọ̀kan alára lọ́wọ́ lọ àfálùwà fọ́tí dé sẹ́mu kíkẹ́ yẹn bá ti sì là yọ jẹ dáadáa ẹnì pọ̀jù tó bá ti fojú ọ̀nà lẹ̀ ó ti gba tíkẹ́ẹ̀tì yá lọ́wọ́ lọ sí kálùwà ní fọ́tí dé tó níbẹ̀ yẹn ẹ má sọ nípa ibi tí ọ̀pá ibi ọ̀pá dáadáa tó yóò sì gbà bọ́lọ̀ tó tí fọ́tí dé bá wá pé nínú ìdánwò tó wà á ṣe fún mi pé tó wọ́n lè fi ná tó máa tẹ tó fìlàsì lóko kí ló rí nígbà ah, tó èsì tó kù ní bébí tẹ ń polówó alẹ tí wọn á dá tó fìlàsì máa ní sè ok gbogbo ẹtí tó tẹjọ díẹ̀ kò bí ìgbà nígbà tí ọba tó tó tẹjọ méjì tó bá tó padà wá tọ́tọ́ fìlàsì lóko kí ló rí mo rí kí ló rí mo rí tó lórí àbí ètò onímọ̀rí wọn àti wọn ti wà sọ́la ó ti wà sọ́là báyìí yẹn kó ti dépò kọ́mọ̀ kó gbogbo nǹkan ti dọ̀lọ́ àwọn olùgbèjà tó irú rẹ náà bẹnu sọ̀rí kọ iná lẹ́sẹ̀ rí sí ẹlòmíì nù sọ̀rí kọ yẹn gbogbo dọ́lọ̀ tí ránà ní sọ̀rọ̀ bá aṣọ kéjọ wọn lójú bíi zikiri zikiri tí ọ̀gbá dọ́lọ̀ tí ọ̀gbá dáná bí fún mi máa jọ wọn lójú ẹ̀rí pé nínú sọ̀rí kọ yẹn pọ̀lọpọ̀lọ àwọn ọjọ́ pé kọlá kò ní ṣe sọlá rẹ kọ́dà lómi wa nù wọn torí ẹgbẹ́ akramakumullah ó lè jẹ́ pé sọlá ti méjì ní ọmọ ṣe nù márùn yóò sọ fún wa ti gbé mẹ́ta yẹn kú òkú ọ̀nbẹ nínú wa ni tó mà sẹ́yìn jẹ àwọn àbẹ̀ ń bàdàn dé ní ìdí ọ̀sọ̀ bẹ́ẹ̀ kéènì wákàtí kan ti sìn wọ́n dé mọ́kà wọ́n fẹ́ ṣe sọlá tó fọ́ mọ́kà rọ̀ ọ̀rọ̀ alìjánu lò lọ ọ̀gbá lò tó gbogbo orú ẹ̀ náà lẹ́rìí akramakumullah ẹnì pé àwọn ní tọ̀ríkọ̀ tọ̀ríkọ̀ yẹn omi ni wọn lè kó tẹ̀síwá àkọ́nù láì jẹ́ kó di oyè ìbílẹ̀ ni ó kó tẹ̀síwá àkọ́nù ẹlòmíì lè gbé mọ́wọ́ bàjẹ́ ẹ̀tọ́ fẹ́ jẹ tẹ́sìn náà nù abẹ́ sara rẹ̀ jẹ yóò tún máa ṣètò pé ẹjọ́ bá ti ṣe bẹ́ẹ̀ kò tíì sin lọ kí lẹ́yìn gbéra yín gan náà ẹ̀yin náà sì máa kó ẹ̀ sì máa so tẹ̀síwá àkọ́ tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ kọjá oúnjẹ ọ̀hún sara rẹ̀ jẹ kárí mi ń orí ẹ̀ la ọ̀ gbádùn tẹ̀síwá nǹkan fún rẹ̀ ta ló ní olò ta ló ní olò kí ló ń jẹ́ ní Islam o tún ti máa ra mírọ̀ mọ́tò rẹ̀ pé kí wọ́n lè ọmọ pé wọ́n ta ni ibẹ̀ sìn làwọn ti àbá nǹkan ra wa ni kí láwọn fẹ́ fi tẹ̀síwá kan ṣe mọ́ ẹ̀sọ́ lọ ẹnìkan ni wọ́n ti ẹ̀ jáde ń lóni ẹ̀ oríṣiríṣi oríṣiríṣi sọkúsọ táwọn gbọ́ nàìjíríà jáde ó de láwọn ẹnìkan mórí wọn náà ti kọ́ àwọn kan sẹ́yìn ìgbà táwọn ní arúnà pé sọlá ti ọjà mọ̀ kankan lẹ́nu rẹ̀ ó ní irun irun ọjà mọ̀ kankan nínú ìsìlá irun ọjà mọ̀ kankan táwọn kan wá mú bàbàrà ó lẹ́nu ló fún wa yọkàn tí òun lọ́kàn sí báyìí ah láyé ẹ̀ẹ́dẹ́gbẹ̀wá oríṣiríṣi wèrè nàìjíríà yìí nǹkan àkọ́kọ́ tó lọ́wọ́ kọ́ fi wá lẹ́yìn ìjọba ìdàgbéyàwó ní ti ṣe ẹ̀yẹ́ fún nígbà tó wọn sì mọ sọ láti ṣe ṣe sọ láti dáadáa wọn á ṣe ó tún wá kó àwọn kan sẹ́yìn àwọn òpónú àwọn náà tún bá gbé wọ́n tún wá gbé sí orí ẹ̀rọ alùjára wọn tó gbogbo ayé tún wò mùsíbà pọ̀ nàìjíríà islam wa ti ń kéré àwọn èèyàn tí ò yẹ kí wọ́n ya ẹnu wọn kí wọ́n láwọn fẹ́ sọ̀rọ̀ àyàfi tí ẹnu bá ń tò wọn tí ẹni bá ń tò wọn sọdọdọ ẹni tó tọdọ ẹ pé ya ká ní wọn mọ aya pàkàpàkà wọn kàn máa sa islam láàké wọn máa sa aládàá wọn máa wíwí kówì nítọ́lọ̀ ńkà fún wọn ní kọjá mọ̀ kankan. torí ẹja kéèké ẹni tá láti máa gbọ́rọ̀ nípa ìsìn wa ká kéèké ẹjọ́ fẹ́ tì wá lọ́nà pọ̀ ju ẹjọ́ fẹ́ tì wá mọ̀nà lọ kọ́lọ́ wọn dà kọ́ máa tì wá lọ́nà. nínú àwọn tí wọ́n tún dènà náà ni àwọn alukadariya alukadariya àwọn ọgbà kádàrà pọ̀ ìtumọ̀ kadariya ni ẹni tí ọgbà kádàrà pọ̀ àwọn gbàgbọ́ wípé ọlọ́run ló dá wa ṣùgbọ́n nǹkan ló dá tiẹ̀ wa mo rò pé rí wọ́n ní ọlọ́run ló dá wa ṣùgbọ́n nǹkan ló dá tiẹ̀ wa ẹ má gbàgbé pé nínú tawhidul ma'rifati wal isbat tawhidul rububiyyah wà bẹ́ẹ̀. tòhídì rògbòbíyà ni pé gbogbo tí ọlọ́ọ̀dọ́lọ́ ń ṣe káfíńtì sí ọ̀dọ̀ ọlọ́ tálọ́dà wa Allah iṣẹ́ wa dáhùn sí ń kọ́ tálọ́dà Allah wallahu khalaqakum wa ma ta'malun ọlọ́run ló dá yín òun ló tún dá sẹ́sẹ̀ ọ̀dà tá a bá gbà wa òun ló tún dá iṣẹ́ báwo wá ló wa lórí iṣẹ́ eléyìí tó ti kó mo rò pé yé wa ọlọ́run wa òun wa lápèjú ọlọ́run wa ọlọ́run ló tún báwo ló ti jẹ́ pé ọ wà á sọ̀rọ̀ ó fi síyà lórí ẹ̀ lọ́dọ̀ rẹ̀ tó yé wa èmi ò tún á fi yín léèrè tí wọn náà ti gbà ní ìsìnkú ọlọ́run ló dá wa òun ló dọ́rọ̀ tó kí ló dé tó fi jẹ́ pé ń bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ tó eléyìí ọ̀dàrú mọ́ lójú o àmì ìtọ́jẹ́ pé ọ̀sọ̀ òbí tìyà lọ́dàrú mọ́ lójú ọlọ́run ló dá wa òun ló dọ́rọ̀ dá ń sọ. tọ́ tó o bá ṣe subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar wala hawla wala quwwata illa billah tí ládàá lágbà bẹ́tẹ̀

Allah ó jìyà lórí àwọn oníṣìyà wàhálà ó jìyà jẹ tó o bá tún bá kojú òkè banakọ òkè lọrin. nítorí pé ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ burúkú lásán láti ọ̀rọ̀ ẹ gbọ́ ọ̀rọ̀ sẹ́gbọ́ sọ́nà lọ sọ yẹn tó o bá fi lè tú bá ó sì yà jẹ torí ti fẹ́ ṣírùkù sọ̀lọ̀ ó dà ẹ̀yẹ́ wọn sọ pé ah, ah ṣé bọ́ọ̀lù ọ̀rọ̀ dà ní ṣé bọ́ọ̀lù ọ̀rọ̀ dọ̀rọ̀ ìgbà tí mo sọ dá ìgbà ọ̀rọ̀ yẹn jẹ́ dáadáa yóò fún mi ọ̀rọ̀ yẹn ọ̀dá kí ló dé tí ó fi àjẹ mi a sọ pé lódodo ọlọ́run ló dá wa ọlọ́run ló dá wa ṣùgbọ́n ta ní ṣe àwa la yọ kẹ wa lórí ṣíṣe tá a ṣe yóò fi àjẹ wa lórí tá a ṣe nítorí pé lódodo ọ̀rọ̀ tó sọ jáde ọlọ́run dá ṣùgbọ́n sọ. ẹni pé ọ̀rọ̀ tó sọ jáde ta lọ sọ ìwọ lọ sọ àmọ́ta lọ́dà Allahu Rabbil Alamin bóòlù ti jẹ́ pé wọ́n lọ sọ torí fọ́nà fún ọ ní èròǹgbà tó fi lè pinnu tó fi lè sẹ̀ta máa sọ àbí ní sọ. téèyàn méjì bá jà ní ẹni tẹ́ ń jọ jà wọ́n ní kò ní jà fún ẹ kò ní jà fún bàbá ẹ wàá sórí bóni. gbàtí sọ bẹ́ẹ̀ kàkà kí wọ́n lọ sọ fún kò ní jà fún bàbá àtìyá ẹ wọ́n wá sọ pé a ah, ọlọ́wọ́n bó fi ọmọ nà a ah, ọlọ́wọ́n bá yóò fún ọ sí ọlọ́wọ́n mi ti kọ bábà ikú àwọn èèyàn máa ń pè abóyíjẹ abóyíjẹ ọwọ́ pé èèyàn ń sèpè fún ọtún sèpè fún bàbá àtìyá rẹ wọ́n ti sàdúrà tẹ̀ mọ́ pé gbogbo wa lájọ ní èròǹgbà gbogbo ala ti lọ ní ọpọlọ dá ti ṣẹlẹ̀ ìwọ náà èèyàn tètè máa wá wé èkú káàdì èèyàn ní wé èkú kọlà kan má èyí ní tẹ̀sẹ̀ máa wé ìfúta tòṣùpẹ́ ìwọ ọyẹ kó kú èkó òbí èkó ọyẹ kó ṣépè ṣépè ọpọlọ jẹ wọ́n fi tẹ̀sà pé ọlọ́run má jẹ níjẹ́ ẹni tó ṣépè ìgbà tó ń sọ̀tọ̀ tó gbọ̀dé mi ọmọ sọ dáadáa torí pé ọlọ́run máa fún wa nílà àgbà yìí ó tún fún wa lọ́kàn á máa ro tá a fẹ́ ṣe á sì máa tẹ̀lẹ́kì tó bá wù ú tó tẹ̀lẹ́kì ẹ̀yìn àti ìròyìn ní òjì àjùyà ní òjì àgbàdo sẹ́mi kó wù ó náà ní sẹ́pẹ̀ wúwù tó wù níbi sẹ́pẹ̀ ní òfì yà wúwù tó wù wọ láti má ṣe pé tàdúà ni wọ́n ti gbàgbé lọ́dọ̀ lọ. ó túmọ̀ sí kọ́lọ́n lọ́dà wa kọ́lọ́n lọ́dà bẹ́ wa ṣùgbọ́n àwa là ń ṣiṣẹ́ wa kankan ìdí ni tí wọ́n fi fi wa lọ́dọ̀ nísìnyí àgbẹ̀lẹ̀ ọlọ́run lọ́dà yẹn. ọlọ́run lọ dá àgbẹ̀ títí amọ́ta bàbá àgbẹ̀ ìwọ́jú torí wọ́n lọ ń lẹ̀ ọlọ́run lọ dá yòrò tó lẹ̀ ìwọ́ ló lọ torí ta ni rán sọ ọlọ́run lọ dá òun lọ dá rán sọ ìwọ́ rán wọ́n sọ pé ọlọ́run lọ da títì ìfẹsẹ ọ àmọ́ ta ló sì ìwọ tó bẹ́ẹ̀ àfihàn àlòsùn náà wọn jẹba ìdí nu tó gbọ́ tó bá tó kùn yàgò yá ọlọ́run ẹlẹ́gà wa yọ fi àwọn kan yọ fi àjà wọn nítorí pọ́sọ pé wà á dẹ̀yìn náà ló ń dájú lẹ́yìn ọlọ́run tó fún wa ńlá ká tá a fi máa tọ́da ẹsẹ̀ tọ́ba wù àti máa ń jẹ́ ọ̀dà ẹ̀pátì nítorí pé ó ní kàmẹ́ńṣá fẹ́lẹ́yẹ́kù wàmẹ́ńṣá fẹ́lẹ́yẹ́kù ẹni tó bá wù kọ́ gbàgbọ́ kó ṣe dáadáa ẹni tó bá wù kọ́ sá ìgbàgbọ́ torí pé iná tọ́lọ̀ ń dálẹ̀ ọ́ dálẹ̀ fáwọn àlùjẹ́nà náà ọ́ dálẹ̀ fáwọn tábà ti gbọ́ àkídà ahlùsùn náà yìí nípa sí àwọn èèyàn pé ọlọ́run ló dá wa kò ló dá wa ìwà wa là ń ṣe àwa la lérò pa afẹ́ ṣe àwa la ti tẹ̀ta pé àti ìdínú dáàbò dáàbò ìdínú dáàbò ìyá ẹ jẹ́ ká wọ àwọn padàríyà àwọn padàríyà sọ pé lódodo ọlọ́run dà wọ́n àmọ́ nǹkan lọ dá sí àwọn ok iṣẹ́ tà ń sèta lọ́wọ́ àdá wọ́n sọ pé àwọn àdá sọ̀rọ̀ kí lóyún ká kótó ẹ̀ arúgbó bí ìyá torí tó ní yorùbá bí ìyá tó máa ṣe Allahu khaliqu kulli shay gbogbo nǹkan ọlọ́run lọ́dà àwọn wá yọ nǹkan kan kúrò nínú tọ́lọ̀ dà wọn làwọn làwọn dà torí ẹ Ọlọ́run dá wọn léyìn mọ gbogbo sẹta wọn ti pátá àwọn làwọn dà ẹ bá mi tún wọ lọ́nà báyìí tó bá jẹ́ pé Ọlọ́run ọba dá wa nìkan ní kọ̀dá tẹ wa tó ṣeéṣe kọ́ kádàrá àdúgbò wa kò lè ṣeéṣe láéláé kò ti dàpọ̀ sọ̀rọ̀ ní ìlú màrífẹ́tì wọ́n lè ṣe ìbáyìí nítorí pé ọlọ́run ọba tó bá jẹ́ pé nǹkan lọ dáṣẹ wa a jẹ́ pé pohùn tá a bá ṣe lọ́nà bọ́lọ̀ lójú kò sí sí nǹkan kan sí bọ́lọ̀ lójú sẹ́yìn bá sọ pé ah, o ti dáyà kan já a ah, nítorí sẹ́yìn bá mi lójijì o ti máa sèké inú ọmọ kankan àbí tó bá ṣẹlẹ̀ síbẹ̀ lọ́lọ́run ọba wa ni ọlọ́run rí bẹ́ẹ̀ ọlọ́run máa ń tó ti ṣẹlẹ̀ ọmọ máa ń tó ti ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ó sì máa wípé nígbà tí ọba ṣẹlẹ̀ báwo ni ó ti ṣẹlẹ̀ ó sì tún mà nípa èyí ò ní ṣẹlẹ̀ kájí ẹ̀kọ́ yóò lọ ṣẹlẹ̀ báwo ni ó ti ọlọ́run tó ti máa gbogbo ẹ̀ subhanahu wa ta'ala tẹ́lẹ̀ ìgbà wa àjẹ́ ìṣe pàtàkì yíyànkọ́ wọn àgbàdo anabi sallallahu alaihi wasallam nínú ó pè wọn ní majusu hadhihi al àwọn ní majusi nínú ìjọ yìí. nítorí pé wọ́n ti fọ́ ọlọ́run méjì wọ́n lọ́lọ́run méjì lọ́wọ́ gẹ́gẹ́ bí àwọn màjúsí dání màjúsí àwọn ẹni tí ń bọ náà gẹ́gẹ́ bí àwọn sàkó láyé jọ́ wọ́n máa ń sọ ẹni màjú àwọn ẹni tí ń bọ náà àwọn sọ fọ́ ọlọ́run méjì lọ́wọ́ láwọn ní màjúsí wọ́n ní ọlọ́run ìmálẹ̀ àti ọlọ́run wọn lọ́lọ́run ìmálẹ̀ ló máa mú dáadáa wá. ọlọ́run ló máa mú gbogbo aburú wa torí ẹ̀ máa ń ṣe ń bọ iná láti fi sàmì ọlọ́run ìmálẹ̀ lọ́dọ̀ rẹ̀ ọ̀sẹ̀bọ ni wọn àwọn olórí mú bẹ́ẹ̀ rí yìí torí sọ wa ṣùgbọ́n wa àwa là ń dá wa ó sí lọ́wọ́ ọlọ́run lọ́dọ̀ ṣàárọ̀ torí ẹ̀ agbọ́dọ̀ gbàgbọ́ àwọn kan wá wà táwọn tó dóró fún fáwọn Qadariyya à ń pè wọn ní al-Jabariyya Jabariyya àwọn náà tó takò tawhid al-ma'rifah wal-ithbat àwọn sọ ike Ọlọ́run ló dá wa Ọlọ́run ló dá gbogbo sẹ́ wa Ọlọ́run ní sì ti àwọn sẹ́wọ̀n sẹ́wọ̀n pàtó ti ti wọ́ bẹ̀ wọ́n ní Ọlọ́run ló

torí ẹ Ọ na làwọn náà ti takò tọ̀wéyìí ìsìnbá tọ̀wéyìí ìmàrífẹ̀ ìsìnbá wọ́n takò lọ́nà ike àwọn ọ̀gbà ìkọlọ̀ ń ó sì dáyìn wọn dáyìn kàn kàyàn fún kan dá tí kò lè dá sí nítorí náà lọ́pàá ló ń jẹ́ pé ilé tí nígbà tí ẹ kọjá ẹ kọ lálájà ẹlòmíì kọ tiẹ̀ lálájà mẹ́ta ẹlòmíì kọ tiẹ̀ nílé lẹ̀ ẹ̀rí tí nígbà tí ẹ parí ní táìsì lẹ́lẹ̀ máa wájú ẹnìkan sì ní sábà ti bá mi lọ ó ti tó mi ẹnìkan sì ní kó ọmọ rẹ̀ kan ló pè mí kí ló dé kálukú tí ilé wa fi yàtọ̀ yẹn lórí kálukú ló lérò gbà kálukú ló ní nǹkan tí ń ètò sì wù ọ ìdínú tó fi jẹ́ pé gbàtà wá lẹ́nu ẹni pé wọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ní kálukú wá wọ̀ kálukú tó rí pé ó wù ọ́ lọ́wọ́ à ìlà oríṣiríṣi la dé gbàtà ọ̀tọ̀ọ̀tọ̀ láwọ̀ nítorí pé bọ́lá ti dá wa ní ọ́ dá wa dá síbẹ̀ ní jẹ́ pé tíjọba kan bá wà láyé tó sọ fáwọn àdúgbò gbogbo yìí ẹ̀wù báyìí lẹ gbọ́dọ̀ máa wọ̀ uniform bí ọmọ school ayàrí àbáyé ayàrí àá ọ̀fẹ́ sọ adé lẹ́wọ̀n torí pé ọ̀tàkùn bọ́lọ̀ ti dá wa bọ́lọ̀ ti dá wa ní pé káàlùkù tó kálukú yọ wọ ẹ̀wù tó wù yọ wọ bàtà tó wù ẹni tó wù kó dé fìlà ẹni tó wù kó mẹsẹ fìlà ẹni tó fẹ́ dé fìlà irú èwo lọ fẹ́ dé irú èwo ni òwò ọdẹ ọbẹ ẹnu wa ẹjọ pé dojúmọ yọ sáré kó wa fìlà mẹ́rin náà ó ti bẹ ẹnu wa ẹjọ pé jọ ọdún kan kò ní dé fìlà ọlọ́mà tó kálukú pẹ̀lú tó wù tó bẹ́ẹ̀ torí pọ́lọ̀ ń fún wa lẹ́sà ìdí nu tó fi jẹ́ pé tẹ bá ṣe dáadáa ẹ̀ṣọ́ aládàáda tẹ bá ṣe àìdáa ẹ̀ṣì àyà torí pé ta ló ṣe ẹ̀yìn gàdá lẹ́sẹ̀ nínú àwọn tuntun sako tòhídì làwọn ẹni tí à ń pè àlùfàlà àtẹ̀ká àwọn fìlọ́sọ́fà tó ti pé ńgbà tí àwọn kẹ́kọ̀ọ́ wọ́n kẹ́kọ̀ọ́ nípa fìlọ́sọ́fì tó sọ̀dọ̀ àwọn greek tó sọ̀dọ̀ wọn wá àwọn tẹ̀ ń pè ní greek wọ́n pè á ní àwọn Yunan ọ̀dọ̀ wọn ní fìlọ́sọ́fì tó wà gẹ́gẹ́ bí àwọn kòrótò àfúlàtò sukura tó gbogbo àwọn ọmọ yẹn tó ń gba filosofi wà látọ̀dọ̀ nígbà tí wọ́n túmọ̀ rẹ̀ sí ara rẹ̀ apá kan nínú àwọn mùsùlùmí wọn wá ń rẹ̀ wọn fi ṣe àìgbàgbọ́ sí fífi ọlọ́ wọn fi sọ kò sọ lọ́wọ́ síbẹ̀ ìmọ̀ dáàpọ̀ yóò padà tó wá dolórí ọlọ́mọdé àtẹ̀lẹ́dẹ rẹ̀ tó inú wa ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ yóò di ìbùnú tìlà ìbùnú tìlà nínú bí àwọn ọ̀pọ̀lọpọ̀ bá tí wọ́n ń ra wọn nínú sùnmí nù láwọn tó jẹ́ pé wọ́n tìlà ẹ̀gbọ́n kọ̀ọ̀rẹ́ ìbùnú tìlà ó tìlà tó kọ́lọ́ mọ́tì àwa lọ́la tó ẹsẹ̀ tó rí wọn ni máa ń tó àwọn òyìnbó lójú torí báwọn náà fẹ́ kí gbogbo ó di kékeré àwọn òyìnbó tẹ́lẹ̀ wọ́n tó lọ sàkóró náà kàmá kẹfọ́rọ́ wọ́n sàkóró náà sàwà ó wù wọ́n sẹ́yìn náà di kékeré báwọn ti jẹ́ kékeré tẹ́lẹ̀ bá dọ́gba rẹ̀ ló ti jẹ́ pé yunifásitì kàtó pọ́pùlà ní Paris wọ́n fi orúkọ ọkùnrin yìí wọ́n ti tó kọ pápálí ibùdó sínú àwọn àtòmí abidina abidina torí lè lè náà tó ti nà wọn wò pé kéde ọlọlọ kéde ọlọlọ akàlẹ pé agbárí ńlá ọpọlọ tó tóbi tọlọ náà lágbárí ńlá ọlọlọ ọpọlọ tó tóbi lẹ́nu ẹ ọlọlọ tó dání àwọn tó tó wá kọlọ bá ń bẹ lódodo gẹ́gẹ́ ìdí sọ pé ń bẹ wọ́n yẹ kó lè máa rẹ̀ pọ̀ ní ìsìn àwọn sáláwọ̀n èèyàn ká kó sínú odò ni wọ́n á fi pé ọlọ́run ọlọ́run ọlọ́run tẹ́rì kọ́ náwó gan yìí pé ìwọ ò ní kú kó sí màá. wọ́n ní wọ́n ní bẹ́ẹ̀ ẹ̀rí ẹlòmíì nínú àwọn tó ń pe ọ̀gbá ọ̀gbá òun lẹ́gbẹ́ ilé ọ̀gbà tó yóò sì wà nínú ilé yẹn yóò sì máa fi ọ̀gbá ọ̀gbá ọ̀gbá ọ̀dà nígbà àwọn ò rí kí ọlọ́wọ́ náwó kó mórí tí ń bá ń bẹ ọyọ tó lè náwó kọ nítorí pé gbàgbọ́ àwọn òkò ní oníkẹ́ òkun dábàá ti rí gbogbo tó ṣe é gbé àbá ti rí kò sí tí gbogbo dábàá ti wá rí àná sẹ́lẹ̀ àwọn abẹ́ lára níta lè rí jẹ́ lára tàbí gbà pé ń bẹ gẹ́gẹ́ bí ẹ̀yìn wa ààrẹ ni wá rí abẹ́rẹ́ ní sẹ́mi wà sálùkọ́ sọ̀tọ̀ pé ẹ̀mí mi bẹ lára ní gbogbo lára rẹ̀ kò sẹ́ni tọ́ kódà ẹ̀mí lọ́nà ọpọlọ ìyapa tó wà lórí ọpọlọ ńgbọ lọpọlọ ṣé mùtùmùtù tó wà lórí máa ń pè lọpọlọ ìyapa tó wà lórí eléyìí túmọ̀ sí pé ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dàá wa ńlọ́mà àwọ̀ ọ̀mà àárín nǹkan kò túmọ̀ sí kò nínú àwọn ẹni tí wọ́n tún yapa pé alẹ́ lọ́sùn lẹ́sùn wal jamaa ní àmà tawhid al-ma'rifah wal isbat làwọn Mu'tazilah Mu'tazilah àgọ́dọ̀ jọ́pọ̀ ni wọn Mu'tazilah àwọn yàtọ̀ sáwọn ọ̀gá wọn ọ̀gá wọn ni Jahmiyya gbé wọn ti yàtọ̀ Mu'tazilah sọ ike ọlọ́run ló kọ ṣùgbọ́n àwọn ọkọ̀ yẹn ò ní tùmọ̀. mọ̀béèrè pé ọlọ́run lórúkọ tó máa ń wò kọ́ rẹ̀ onítùmọ̀ sẹ́wọ̀n káwọn ọ̀gá wọn jàmíyà wọn ní kò lóko kò ní ròyìn mọ̀tẹ́sílà wọn tuntun rárá wọn lọ́lọ́ lórúkọ ṣùgbọ́n àwọn orúkọ rẹ̀ onítùmọ̀ báwo ni sọ wọn sọ pé sẹ̀míhùn bílẹ̀ sẹ́máì sẹ̀míhùn gbọ́rọ̀gbọ́rọ̀ àmọ́ sì gbọ́rọ̀ basirun bila basari olùrí ni àmọ́ kèrí qadirun bila qudra alágbára ni àmọ́ kò lágbára tánu Mu'tazila àwọn náà ti nà bàjẹ́ bóòlù àwọn ti fẹ́ sí nà ni agídí lọ́fà irú rẹ̀ náà sì ní sọ láì ti láyé náà nìyí ẹnìkan wọn pè ní wọ́ọ̀sìl ibùnà àpọ̀ ọlọ́dà mọ̀tẹ́sílà lẹ̀ ọjọ́ màṣẹ fún alhassan albasri alhassan albasri ó sì tọ́ka ní àgbà olùmẹ̀sìn náà nílùú basra ó ní akpọ̀nbi tí máa ti kó àwọn èèyàn lẹ́kọ̀ọ́ nínú mọ́tíláṣí ńlá tó wà fún un nínú àwọn ọmọ kíw rẹ ni wàásìl ibn àbáwá wàásìl wàásìl ní ìrètí ọkàn kótó àbáwá oníbèrè wọn ni kò ṣe ó ní tíyẹn bá tẹ ẹsẹ ńlá bí kakọ parọ́ ṣé múmi ní lẹ́pẹ́ ni àbí káfẹ́ ẹnìkan wá ṣèbè kèsì wàásìl lóbèrè ẹnìkan ọwọ́ aláṣẹ tó ṣèbè ṣé múmi ní lẹ́pẹ́ ni àbí káfẹ́. Al-Hasan al-Basri ó ní múmìnì nì pẹ̀lú ìmánì rẹ̀ àmọ́rọ́tọ́ fààyè ọ̀sọ̀ bí fàájì مؤمن بإيمانه فاسق بمعصيته هي في عقيدة مع أهل السنة والجماعة بالإسلام وأستثناء أمتي أنصتي أكرانيو gbẹwèrè ni ọ gbogbo olú àwọn ọ̀wà tọ́tọ́ di kẹfẹ́rí alùpùpù ní kọ́tọ́ di kẹfẹ́rí lópin ìgbà tí wọ́n sọpọ́lọ́ wọn bá ti dé lẹ́tọ̀ọ́ fún ọ láti máa hùwà burúkú wọn yìí náà lẹ́rìí tí wọ́n kọ sínú síra ìgbẹ́ alùpùpù ní ìgbẹ́ yẹn kẹfẹ́ látàrí pé yẹn sẹ̀sẹ̀ ńlá máa lẹ́sìn yẹn dáhìlóhà lópin ìgbà tí ìbá ti sọpọ́lọ́ ti lẹ́tọ̀ọ́ fẹ́ yìí tọ wọn wá sọ ike ìwọ múmi ni ọ pẹ̀lú imáni tí ọ ní ṣùgbọ́n pàṣẹkù ni ọ kòkí ni ọ bí màá fi ẹsẹ̀ pẹ̀lú ẹsẹ̀ tó ń tẹ àjẹpà lórí mọkùnrin pàṣẹ múmi ni tó tó jẹ kò ìmáàmù dáàbà ọmọ ike rẹ kí wọn sọ ní wọn pé ibùdó àbọ lọ wá sọ pé tó bá jẹ pé mi màá dáhùn béèrè yìí o èmi ò ní sọ bẹ́ẹ̀ ti kọ yẹn o ah! ẹwà péré mi ò ní sọ bẹ́ẹ̀ ti sọ yẹn o kí lọ bá sọ ó lé mi ọ sọ pé kì í ṣe mú mi kì í ṣe káàbù bẹ́ẹ̀ ni mẹ́lẹ́dẹ́lẹ́ ṣe ń bẹ́ẹ̀ yẹn mẹ́lẹ́dẹ́lẹ́ ṣe yẹn má sọ pé bẹ́ẹ̀ láàrin ìmáàmì àti kúkúrú ṣé nǹkan kan tó ń jẹ́ bá kọ̀jẹ́ mú mi ní kọ̀jẹ́ káàbù ẹ ń bẹ́ẹ̀ lágbèdè méjì ìmáàmì àti kúkúrú ń bọ̀ sí jọ́kì àgbà àbá wa ta kò pé rárá ìtọ́kùtọ̀ ọ̀nà nígbà tó jọ́pẹ̀ kàkà kọ́ wá síbi tí olùmọ̀tí ń pàwọn èèyàn lẹ́kọ̀ọ́ òun náà bá fún igun bìkan ní mọ́tíláṣí ẹni tó bá gba tiwa kọ́ máa bọ̀ wá bẹ̀ wá sí bàbá rẹ̀ fàtẹ́sẹ̀lẹ̀ alhassan al-basri ọ̀yẹ̀ra fún hassan al-basri ìdí ni wọn fi sọ wọn ní àwọn ẹni tó ta kété mọ̀tẹ́sílà àwọn ẹni tó ta kété wọn ta kété sí olùmọ̀ọ́. ní báàbò tòhídìí olùkòbíyà àti tòhídìí asmá ìwọ̀sùfà báwo ni wọ́n ti tako àkídà ahlu sunnah wal jamā'ah wọ́n tako nípa pé àwọn sọ igbe ọlọ́run ó láwọn orúkọ tó báwọn orúkọ rẹ̀ ò ní tuma. nísìnyí ẹ̀yin náà sẹ́gbà fún orúkọ ọlọ́run ní tìmọ̀ abẹ́gbà ẹ dáhùn ọ̀nì eléyìí kò ní kíkẹ́ máa ronú sí má ìdọ̀rọ̀ ọlọ́pàá ti wá pọ̀ tẹ́sí olùtìmọ̀ àbí onítìmọ̀ ẹ̀hẹ́n ṣé dandan wá ní káàmọ̀ tìmọ̀ gbogbo ẹ̀ kìí dandan wà á mà nípa tìmọ̀ máa sọ pé tó ní kí ní náà orúkọ rẹ̀ ní Allah ọ̀dà ẹja ẹja lọ síwájú aluwa ha orúkọ ọlọ́ọ̀ ni adé orúkọ ọlọ́ọ̀ tó ní tùmọ̀ àbí òní tùmọ̀ kí ni tùmọ̀ ọba olùdánilọ́rẹ̀ alifajá orúkọ ọlọ́ọ̀ ni adé orúkọ rẹ̀ gánì tùmọ̀ rẹ̀ olùdínàmù orúkọ ọlọ́run ọba wa asẹlẹ orúkọ ọlọ́run ni àbí èso orúkọ rẹ tó ní tuma àbí òní tuma kí ni tuma asẹlẹ ọlà ọlà ọba ọlà tó ọdà ọlọ kápadà síbẹ̀ ọlọ orúkọ ọlọ́run ni àbí èso orúkọ rẹ orúkọ tó ń fà gbogbo orúkọ ọlọ́run débi tó tó bá wá torúkọ míì bá tẹ̀lé orúkọ míì tó máa dúró gẹ́gẹ́ bí ìròyìn fún ni. بسم الله الرحمن الرحيم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم الله الرحمن الرحيم يبقى الله في الرحمن الرحيم يوسف في وينه Allah tó ti kórúkọ tó dájú làwọn náà ìyẹn ní kéde títí Allah tó ti orúkọ tó hàn kó wá ní Ar-Rahman yóò ṣe ní sùnmà Ar-Rahim yóò ṣe ní sùnmà tí Allah ò ní ní sùnmà kí ni sùnmà Allah kí ni sùnmà Allah nàá torí tá ti sọ pé orúkọ ọlọ́run ní sùnmà á ti di al-Mu'tazila torí pé àwọn ọmọ tẹ́sílà náà sọ orúkọ ọlọ́run bá ń kọ́ orúkọ ni tí ò ní tìmọ̀ ó kè tó bá yẹ orúkọ ta kirikiri tí ò ní tìmọ̀ kò tiẹ̀ kò já mọ̀ tẹ̀sí mọ̀ orúkọ ọlọ́run kéka ti kó ní tìmọ̀ lásán ìtumọ̀ rẹ̀ kó ń ṣiṣẹ́ ń ṣe hàn nínú gbogbo òfìsí ayé torí gbà tó lọ́n jẹ́ ar ọba aláàánú jùlọ ọba oníkẹ̀ẹ́. tí kẹ́mú ti kẹ́ káfíìn ṣé àríkẹ́ àbá àríkẹ́ àríkẹ́ ọlọ́sọ pé ọgọ́rùn-ún kẹ́ ńlò ń dá ẹyọ ló ń túlẹ̀ tí gbogbo wa jẹ nínú ọgọ́rùn a lè jẹ sẹ́yìn ha ọlọ́ọ̀ni asẹ̀lẹ̀ ọmọ ọ̀là ńlá wa àbí ọ̀là wa ńlá wa tòkọ̀dá sí àwa sábà sọ pé tuma lásán torí pé nìsín gbà kan sọ ní ẹ ti pè ẹ adéníyì adéníyì onítùmọ̀ àbí onítùmọ̀ lédè Yorùbá onítùmọ̀ iyì náà dà èyàn kàn jẹ́ adìkàbò wọ́n ti pè ní pé táwọn bàbá sọ ní àwọn ọ̀ràn kan dáadáa ni gbogbo ògbà kọ́ máa ní.

táàmù ọpọlọ lágbára bá ọba tó dálẹ̀ ilẹ̀ yìí lásán sábàlá fẹ́ gbẹ́lẹ̀ èèyàn gbà fọlọ ilẹ̀ tó rọ̀ jù èèyàn gbà fọlọ kátó wá pé títí èèyàn bá ti lọ kanya kí burúkú àbókúta tó ọba tó tẹ ilé yìí kò ní ìdìbò ẹsẹ̀ máa ti wò é mọ́ Allahu Rabbul Alamin ló gbé sọ́mọ̀ dúró láì jẹ́ kókó kan ló mu lọ́wọ́ alágbára tó ti gbogbo agbára lọ́lọ́lọ́ ọba alágbára tó mú bàálù lọ́nà atẹ́kùn tí òjò ọjà bọ́ ó fi ọkọ̀ tí omi dúró tó ń dẹrù burúkú tó rù kò jọ tẹ̀rù sínú òkun ẹsùn mọ̀ pé tẹ bá kó kùtà lásán tẹ bá sọ sínú òkun kí ní oṣù yọ mọ̀ lọ́lẹ̀ ẹ wá wá nínú kọ̀ǹtínà tí ń bẹ ní ọkọ̀ tí omi tó náà wúwo burúkú ọlọ́run kò sì jọ tẹ alágbára lọ́lọ́ tó yọ mọ̀ hàn sí wa àwọn àti mú kọ́ rẹ̀ yọ mọ̀ hàn sí wa ní Allah ìtumọ̀ rẹ̀ náà ni ọba tá a gbọ́dọ̀ sìn lódò ìtumọ̀ Allah al-ma'budu bi haqq ẹni tá a gbọ́dọ̀ sìn lódodo torí wọn sọ yìí pé Allah ọwọ́ ẹni hẹ yẹ ẹlẹ́wù ẹni hẹ yẹ ẹlẹ́wù àná mímàánà abada ya'budu. abada ya'budu ẹni tá a máa jọ́sìn fún lódodo ẹni tó máa Allah torí orúkọ ọlọ́run ọba gbogbo ẹ̀ lónìí kí á ló sí àwọn yorùbá sọ pé ọlọ́run ọlọ́run ọlọ́run kí ni tó máa ọlọ́run torí a sọ pé ọwọ́ orúkọ ọlọ́run ọlọ́run kìí sorúkọ ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run dáhùn àyàfi tá a bá gbà sí pé ìtumọ̀ orúkọ Allah ìtumọ̀ Allah ni là ń fi ń pè àwa sì sọ pé gbogbo orúkọ rẹ̀ kọ́ ó ní ìtumọ̀ tọba wa sọ pé orúkọ rẹ̀ ó ní ìtumọ̀ ó ti di pé ní mọ̀ọ́tẹ́sì ó kì í ní ìtumọ̀ Allah yóò bá sọ pé ọlọ́run pé ó ní ọ̀hún lórí wa àwa wá túmọ̀ rẹ̀ àwa mùsùlùmí pé ọ̀hún yẹn ni pé kájọ́sì fún lónìí kan ọlọ́run pé agbọ́dọ̀ jọ́sìn fún lónìí kan ntọ́ka dáhà náà ti pè ní ọlọ́run ọlọ́run wàyí ńlá orúkọ rẹ̀ ní Allah orúkọ rẹ̀ ní Ar-Rahman orúkọ rẹ̀ ní Ar-Rahim orúkọ rẹ̀ ní As-Salam orúkọ rẹ̀ ní Al-Mu'min Al-Muhaymin Al-Aziz al àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wàlẹ́ẹ̀dì gbogbo orúkọ kọ̀ọ̀kan lónìí kìnnì lónìí ìtumọ̀ ọlọ́ọ̀gbìn. ìtumọ̀ ọkọ rẹ̀ là ń fi ń pè é sopọ̀ rẹ̀ wàhálà kò sáyà kan kò sáyà kan tó lè mú adáyé dọ̀rùn níbi tọ́lọ̀ ti ní kéde yorùbá ni ìyẹn ni pé ìtumọ̀ orúkọ rẹ̀ là ń fi kò sì sí tó burú bẹ́ẹ̀ torí pé gbàgbọ́ ti wá nínú kìtàbù nùnà òun gbogbo orúkọ kọ́ oníṣòwò àwọn tí ahli al-i'tizal eléyìí ń jẹba akramakumullah àwọn ọmọ tẹ́sílà àwọn náà sì nà wọn ọmọ náà afọ́sílà àwọn náà èèyàn gbọ́dọ̀ jẹ́ mọ̀ tẹ́sílà eléyìí nípa tẹ́sílà mọ́tò òhìrì tá a fọ́ àtúbọ̀ orí wọn tabadé bábùlù ìmán àtúbọ̀ orí mọ̀ tẹ́sílà yìí gbogbo àwọn dáa ti dárúkọ náà àtúbọ̀ orí wọn àmọ́ abala náà ń sọ̀rọ̀ bá nìsín oní tó ní ti pẹ̀lú tawhid ar-rububiyyah àti tawhid al-asma' wa sifat nínú àwọn tó tún yapa nínú àwọn al-Asha'ira al-Asha'ira àwọn làwọn ẹni tí ń sọ wípé àwọn tẹ̀lé Abul Hasan Ali ibn Ismail al-Ash'ari Ali ibn Ismail al wọn lọ gà bàbá yìí olùmọ̀ńlá ni àmọ́ nítorí yanilẹ́nu pé kò sí tọ́ka pẹ̀lú àwọn ọmọdé pẹ̀lú àwọn àṣàyọ nǹkan kan dà wọ́n pọ̀ wọ́n kàn jó pọ̀ rẹ̀ níjàbù wọ́n fi tipátipá sọ̀rọ̀ àwọn ọmọlẹ́yìn kò sì ti tọ́pọ̀ àtàwọn pọ̀ ẹ̀rí nǹkan ìyàlẹ́nu bẹ̀ bí kéèyàn ti tó láti sọ̀rọ̀ rẹ̀ lọ́mọdé rẹ̀ wò sí pọ́ńkì orí pé òun náà lọ́gá wa kó o ti tọ́ka yín mi kó sì rẹ́ fún kankan rí èrò rẹ̀ lélẹ́yìn ó dàgẹ́ bí ìgbà táwọn ọmọ ìyá ànábì Yusuf alayhi salam náà parọ́ mọ́ kòkò pé kòkò ti jẹ Yusuf tó sì jẹ Yusuf ìkòkò rí Yusuf ámbọ̀sibọ́sí pé yọ pàjẹ́ irú rẹ̀ làwọn eléyìí Abul Hasan al-Ash'ari ó ní síra síra yẹn gbajúmọ̀ gan wọ́n ń pè ní kíni maqalatul islamiyyin maqalatul alìsílámìyé tíra yẹn ọ pàtàkì púpọ̀ nígbà tá a bá fẹ́ kọ́ nípa kí ni ibo ni àwọn ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń jẹ́ mùsùlùmí tí wọ́n ń jẹ́ orúkọ oríṣiríṣi ti dìnnà tá a bá fẹ́ máa fi dàka lùlù tíra yẹn ọ bẹ́ẹ̀ nu tíra fún ọkọ̀ọ̀kọ̀ kọ́ nípa arúgbó sábẹ́ bàbá yìí nípìnlẹ̀ ọkọ̀ọ̀kọ̀ jẹ́ mọ̀ọ́tẹ̀dẹ́lẹ́ asìkò sọ́npa mọ̀tẹ́sí làtàdù mọ̀tẹ́sí ìlú lọ́jẹ́ nítorí kọ́kọ́ ọ̀yá rẹ̀ wọ́n ń pè ní Abu Ali al-Jubbani olọ́kọ̀ ọ̀yá Abul Hasan ọ̀dọ́ rẹ̀ ló gbé Abu Ali al-Jubbani ọwọ́ ajé àgbà àwọn olùmọ̀ mọ̀tẹ́sí là Abul Hasan al-Ash'ari ó sọ ọdún rẹ̀ wọ́n ti rọ àkídà burúkú mọ̀tẹ́sílà tó náà lórí ṣùgbọ́n gbà tó lọ́n fẹ́ yọ ọwọ́ àtẹ̀bẹ̀rẹ̀ kan lọ́dọ̀ àbá nípa píríncípù kan nínú àwọn píríncípù tó wà lọ́dọ̀ àwọn mọ̀tẹ́sílà torí pé àwọn mọ̀tẹ́sílà láwọn píríncípù nínú píríncípù wọn òun náà ni àtẹ̀sìn wàtẹ̀kọ̀bí àlàkùlẹ̀yà ìgbé ńtọ́jà lọ́lọ́n gbọ́dọ̀ làákà ìkọ́ àwọn gbígbé nǹkan ti alọ́ lọ́gbọ́dọ̀ torí làákà ìlà wọn ti bẹ́ẹ̀ lé lórí pé sọlọ́run sọ pé ti sọ. ọwọ́ àti ìbéèrè kan lọ́dọ̀ ọkọ ìyá rẹ̀ ń yọ. a ìyá rẹ̀ nítorí pé bàbá yẹn lọ fẹ́ màmá olùmọ̀ yìí nígbà tí bàbá ti ọkọ. ó sì béèrè lọ́dọ̀ rẹ̀ ńjọ kó ní òun fẹ́ kẹ́ sọ fún tó bá ti dọ́gbẹ̀dà òkú alákọ̀ọ́kọ́ ogbele gbélé ayé ó sì dàgbà ó dògbò lórí kòsílọ̀ èkejì òun náà òun kú ní kékeré kótó di kí ni làákà ìsọkọlọ wo ti kàkà lè fún wọn Abu Ali bin Zubairi ọ̀dáhùn ó ní ẹni tó dàgbà tó dògbò tó sin lọ́n kú ọlọ́run fún kálíkà ọ̀ràn yẹn lọ́dọ̀ tó wọn ọ̀ràn yẹn tó kó fún kálíkà ẹni kejì tó dàgbà tó dògbò tó sin lọ́n kú ọ̀ràn yẹn kọ́ lọ́run fún kálíkà ẹni kẹta tó kú ní kékeré ọ̀ràn yẹn kọ́ lọ́run fún kálíkà. Abul Hasan al-Ash'ari ó tún wá ṣèbéèrè ó ní tí irú ìdọ́dàgbà sẹlọ́n tó kú lórí pé sẹlọ́n tó bá sọ fọlọ́n pé ìgbà tí wọ́n lọ́ọ̀ ti mà pé tó ń bá fi lè dàgbà tó ń sì kú lórí ẹsẹ̀ iná lọ́padà fún un sí ṣé kò yẹ kí wọ́n lọ́wọ́ ti pa òun kékeré. àbí tó bá sì mọ̀ kó o ní pọ̀ kékeré kó o mọ̀ pé tó yẹ wọ́ ọlọ́ọ̀ni kó o jẹ́ kó o náà ṣe dáadáa ti tẹ̀lé yìí kó o fi lè wà lẹ́yìn ẹni ọ̀gá bá gbẹni lọ torí ẹ̀ náà lẹ sọ pé tọ́jú ọ̀ràn yẹn lórí ọlọ́ọ̀ ẹni kó ṣe tọ́jà ṣé mo ti wá fè mí lẹ̀ tí mo dàgbà tí mo kó lórí kékeré yìí lọ́dà ẹ̀sìn lọ́ràn yẹn lórí rẹ̀ kó ṣe tọ́jà lọ́gá bá dákẹ́ Abul Hasan al-Ash'ari bá ní sọ èmi ò sí àkídà Mu'tazila nítorí ti mú yín mẹ́rin sì mú wa lórí eléyìí ajẹ́ pé ìlànà dájú lélẹ̀ ọ̀dà òun náà wá dájú ẹlẹ̀ tí ẹ̀tọ́ dálẹ̀ òun là ń pè ní Ash'ariyya ìgbésẹ̀ kejì nínú ìgbésí ayé rẹ̀ Ash'ariyya lọ́dọ̀ sí wọn àwọn sọ ike àwọn àròyìn ogún kan wà tá a gbọ́dọ̀ fẹsẹ̀ wọn rìnlẹ̀ fọlọ́ àwọn ogún mi wá wà tọ́jú àtòjì jẹ eléyìí á lè jìnnà sọ́lọ̀ ẹyọ kan wá wà dáàbò pé ọtọ́ kìí sọ̀rọ̀ ayẹ̀ káfíń lẹ̀ sọ́lọ̀ àmọ́ tọ́ káfíń yẹ tẹ bá fogún tí wọ́n ní kẹtẹ ní káfíń lẹ̀ sọ́lọ̀ tẹ fi kún ogún wọ́n sọ pé kẹtẹ ní ká lè jìnnà sọ́lọ̀ tẹ bá fi kúnra wọn di kíni ó dogoji wọn á sọ pé ọ̀kan bẹ kìí sún ọ̀ràn ẹ̀yàn ní pé ká sọ nílẹ̀ kọ́lọ̀ ìmọ́tọ́ dábàbẹ̀ ọ̀kan kókójì ó di kéde ó di mọ́kànlélógójì wọ́n tún wá sọ pé méje kan bẹ méje kan bẹ tá a tún gbọ́dọ̀ fẹsẹ̀ wọn rìn lẹ̀ kọ́lọ̀ nítorí pé làákà ìtọ́ka jù àwọn náà ní alẹ́rìí ìmà pé olùmọ̀lọ́lọ́ alukódìrà agbára kí alágbára lọ́lọ́ ẹlẹ́kẹta alìrọ́dà èròǹgbà eléròǹgbà lọ́lọ́ ẹlẹ́kẹ alhaya ìsẹ̀mí olùsẹ̀mí lọ́lọ́ ẹlẹ́kẹ asẹ́mẹ̀ gbígbọ́ olùgbọ́ lọ́lọ́ ẹlẹ́kẹfà alùbọ́sọ̀ rírí olùrí lọ́lọ́ ẹlẹ́kẹjẹ alùkàdà ọ̀rọ̀ sísọ sọ̀rọ̀sọ̀rọ̀ lọ́lọ́ tẹ́ bá fi méjì tẹ́ bá fi mọ́kànlélógójì ó di kíni méjì dín ní àádọ́ta lọ́dọ̀ àṣàyíra ǹjẹ́ fẹ́ kọ́ ẹ̀ bá wàá dìgírì ẹ̀ bá wọn ṣe dìgírì lọ ǹjẹ́ fẹ́ kọ́ jù wá ìròyìn méjì dín ní àádọ́ta àwọn àṣàyíra àwọn àṣàyíra yẹn tí wọ́n ń pè láṣàyíra lónìí orí àfíìdá táwọn wà lọ́dọ̀ ẹ wá àbí ilé iṣẹ́ wo lẹ ti kọ́ àfihàn lòdòdò wàlùkídàmù wàlùbàkọ́ ilé iṣẹ́ òkè wà ní ọjọ́ kọ́ àṣàrí àti ẹ̀dá àlùsùnà torí ẹ̀ ló jẹ́ pé àfihàn àti ẹ̀dá àlùsùnà wọn rọ sáwọn ọmọ lórí ọmọ sì lè máa bóòsì gba àlùsùnà lọ àlùsùnà mọ̀ àfihàn àṣàrí àti àkídà sàríyà òun ló mí ní pé gbogbo tó bá ti tako àwọn nǹkan tá a sọ yìí o tọ́lọ̀ ń bá fi ròyìn ara rẹ o ọgbọ́dọ̀ wọ́nà tó fi yí túmọ̀ rẹ padà torí ẹ̀ ọ̀rọ̀ tẹ́lẹ̀ ní ibi ẹ̀dẹ̀gbẹ̀ mọ́lù wọ́n sọ pé sèkò dúró sí ọgbọ́dọ̀ ti padà kullu shay'in halikun illa wajha illa dáadáa wájú òun yà wọn ti ní lẹ̀ fọlọ̀ fọlọ̀ lójú wọn ní dáàbò ha torí ẹ gbogbo àwọn ìròyìn Ọlọ́run wájà ọ̀rọ̀ gbogbo wọlé malamu sọfán sọfá wọn ná wájà ọ̀rọ̀ gbogbo báwo Ọlọ́run yìí wà wọn sọ pé wájà amúrò rọpìkà ọ̀rọ̀ pé wa bẹsẹ máa rí wà mẹsàrú wà mẹsàrú wọ mẹsàrú báwo wọn sọ pé Ọlọ́run yìí màkàrà fàjà dáhùn alẹ nàkìrìhìm wọn lọ sàn wọn lẹsàn lórí èsì wọn bí ẹsẹ kó náà dé sí

mo béèrè ó ní mọ̀dà torí kọ́ lọ́nà kọ́kọ́ wálé tó nà àlẹ́ àìní tì máa ṣe ọkọ̀ ojú omi náà lábẹ́ àmú àmójútó mi ẹyin tí omi ń wọ̀ bóòlù ẹyin tí ọlọ́run àwọn ọmọ tòrọ àrí àtúrẹ́ni tọ́jọ́ ṣùgbọ́n dandan abìrin lẹ̀kọ́ lọ́nbọ́lọ́ ní sọ tó ẹ̀sùn tọ́tọ́ títí tó fi àtúntí gbangba rẹ̀ torí kọ́ lọ́ọ̀ lélẹ̀ yìí àwọn ọ̀ma ọlọ́ọ̀ma ìjọba ìsìnkọ tọba ní kèsì tọlọ ọgbádùn torí ẹ lọ́dọ̀ àjàrí yà ìjọba ti tako táwọn sọ wọn sọ pé ó yí ìfúnma rẹ̀ padà àbíkọ sọ pé ọlọ́ọ̀lọ́mọ tó máa rẹ àwọn ọmọ tó máa rẹ ọlọ́ọ̀lọ́mọ tó máa rẹ àwọn ọmọ tó máa rẹ bóòlù àti ọmọ tó máa rẹ àmọ́ tó máa wọ́ àmọ̀túnmọ̀ ojú àmọ̀túnmọ̀ ẹyinjú àmọ̀túnmọ̀ ẹsẹ̀ sọlọ ńlẹ́sẹ̀ àbí ọ̀lẹ́sẹ̀ onímọ̀nì anabi sallallahu alaihi wasallam ó ní wọn ò ní yé dáhùn sínú náà jahannam lọ́jọ́ pé ní alùpùpù wọn máa dà wọn sí wọn máa dà wọn sí jahannam wọn máa gé alimẹmẹdé alimẹmẹdé ìjẹ́ wọn kù síbi kan tọ́ba kú ẹ máa kó wọn bọ̀ ẹ máa kó wọn bọ̀ ẹ máa kó wọn bọ̀ oníyẹ pariwo títí tí ọlọ́run ọba wa tọ́ga fi kí ẹsẹ̀ lé tọ́lọ̀ bá wa gbẹ́sẹ̀ lé náà nínú ọmọ wa pé kọ́pẹ́ ní kọ́pẹ́ ó ti tó mi ó ti tó mi ọlọ́run ọba ní ẹsẹ̀ tọ́dọ́gba pẹ̀lú títóbi àti gbígbàgbà tó gbogbo eléyìí àwọn òfin ìrìnlẹ̀ fọlọ́ fọlọ́ ní tó fi ìrìnlẹ̀ fọlọ́ rẹ̀ ntọ́lọ̀ wọn bọ̀ bá wá fi ìrìnlẹ̀ fọlọ́ rẹ̀ à níbi ìrìnlẹ̀ fọlọ́ àfihàn àlòkù náà ni ẹ̀ ọ́ ẹ̀yin náà ti mà nínú tí ọlọ́run ọba wa tí òfin ìrìnlẹ̀ fọlọ́ rẹ̀ kọ̀tọ́pọ̀ ní kò

ẹ wọ́n bá ti bọ́lọ̀ ńlá mu bọ́lọ̀ ńlá mu báwo bọ́lọ̀ sọ fún akó ńlára yé wa gbogbo yóò máa ń sọ̀rọ̀ torí pé tẹ̀wọ̀ kọ́mọ lọ jẹ́ pé a ti lùgbọ́ náà níbi tá a ti náà ń pèdè sí wa tẹ̀lé pàtàkì púpọ̀ àṣà ìrọ̀ wọ́n láwọn síra ẹ̀rí àwọn síra yẹn náà náà gẹ́gẹ́ bí durusul awwaliyya tíramì tíramì tún wà eléyìí sábà ń kó àwọn ọmọ sábà kẹ́kọ̀ọ́ sí sáánàwì nàám èmi ọmọ yẹn ó lè wà bẹ́ẹ̀ náà kọ́ tèmi má tíra kan wà tó gbajúmọ̀ ní gbogbo ilé ayé èmi gbọ́ èmi má rárá tàlímù tàlímù ọ̀pọ̀ fún lélẹ́yìn tẹ́rẹ́bíyà mi síra kan wà tó ń pè ní Ummul Bara'in Ummul Bara'in onímọ̀ kọ́ ọmọ ní senior secondary level ní gbogbo ilé ayé àkídà sàríyà Ummul Bara'in bákan náà wọ́n á ní síra kan tó tún jẹ́ ìyàwó gbogbo ẹ̀. wọ́n pè ní kíni jawharatu tawhid jawharatu at-tawhid tó níbẹ̀ náà ti sọ pé wa indana asma'uhu 'azima kadha as-sifat فاحفظ السمعية وكل نص أوهم التشبيه أوله أو قوم ورد تنبيها wọ́n ní àwọn orúkọ ọlọ́run lọ́dọ̀ wa àwọn àròyìn rẹ̀ sì ga lọ́dọ̀ wa àmọ́ gbogbo nọ́ọ̀sì kan tó bá wá nínú alukurani àti sunna ṣe ń sọ nípa àròyìn ọlọ́ tọ́fẹ́ tọ́fẹ́ jọ ìgbà tọ́lọ̀ wọn sọ ẹ̀dá rẹ̀ kọ́dà tá a bá ní káfíń nílẹ̀ kọ́lọ̀ yí ìtumọ̀ rẹ̀ padà kpọ̀rọ̀ pé iná rẹ̀ tó wá ń ṣe nínú tafsir kan bá ń ṣe tafsir rẹ̀ wọ́n yí ìtumọ̀ rẹ̀ padà àbí kò sọ pé ọlọ́ọ̀lọ́mọ̀ gbogbo tọ́lọ̀ bá fi ròyìn ara rẹ̀ àmà níìsín ọlọ́run bá sọ wípé kọ́ wọ́jú bíkẹ́ ìkọ́rọ̀ wọ́jú bíkà ojú olúwa rẹ̀ ní ọ̀sẹ̀ kù ojú bá ìtumọ̀ rẹ̀ yé gbogbo yẹn ṣùgbọ́n báwo lójú tọ́lọ̀ rí àmọ́ wá sí iwájú nípa báwo lójú rẹ̀ rí àdáda lẹ̀ kábàgbọ́ kó lójú ká ẹgbẹ́ tó sọ fún lójú ọ̀ràn yẹn tẹ̀lé ìjẹ bá ti fi máa sọ̀rọ̀ yẹn ọlọ́run bá yẹn àṣà ìrọ̀ wọn ìsọ àdùnkù náà mi báàbò àtìmáàtì wọn ti fà wọn ìsọ àdùnkù nítorí pé mọ̀ọ́sílà ni wọn mọ̀ọ́sílà àwọn ẹni tó ní tọ́lọ̀ fi ròyìn ara rẹ̀ kì í ṣe díẹ̀ ńlá wọn dání àṣà ìrọ̀ tẹ̀lé ìjẹba tí wọn ìjọba jẹ́ àṣà àfikò di àlùkò náà bọ́ọ̀lù lè di àlùsùn náà kọ́ gba gbogbo ńtọ́nà bá ti ròyìn ara rẹ̀ gbọ́ kó fi rìn lẹ̀ fọlọ̀ mélòó kan lè ròyìn ọlọ́ bẹ́ẹ̀ mo ká ti sọ fún àwọn àṣà yìí rà ní nǹkan méjì sí ní àádọ́ta iná ní táwọn máa nílò nù ìròyìn ọlọ́ àwọn àṣìṣọ́ pé àwọn ìròyìn ọlọ́ tó ló ń kà kò ló ń kà ọlọ́ọ̀nì kan lọ́mọ iye bí ròyìn òun ti pọ̀ tó. sẹ́mi kó gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú orúkọ náà láti múrò yìí àwa àwa sọ fún àwọn orúkọ náà náà ló ń kà rẹ̀ ó sì wá ló ń kà kò lè ló ń kà àwọn àròyìn tí wọ́n á wà tí ọ̀tá orúkọ jáde jẹba fi ara rẹ̀ torí ló ti pé ibẹ̀ wà bàbá yìí tí wọ́n ìgbà tí èkó ó tún fi àkídà yẹn lẹ̀ ó di àkídà ahlu sunnati wal jamaa ó ti mú ọkọ̀ síra kan sáájú kótó kú wọ́n ń pè ní alìbáàna alìbáàna ibẹ̀ ló ti sàlàyé àkídà rẹ̀ níbẹ̀rẹ̀ rẹ̀ ó fi hàn wá gẹ́gẹ́ bó ti jẹ́ pé nítorí òun fẹ́ kúlé lórí òun náà nírú àkídà ìmáàmù Ahmad ibn Hanbal tá a mọ̀ sí ìmáàmù níbẹ̀ gbogbo tí àwọn àjáyìrà tí wọ́n sọ kọ́lọ̀ ní tọ́lọ̀ ń sọ pọ̀ ní gbogbo ẹ̀ lóbìnrin náà síra tó wà sí bẹ́ẹ̀ ni àmọ́ àwọn tí wọ́n sọ pé rárá rárá àwọn ọgbà èyí tó kúlé lórí náà làwọn wà lórí ẹ̀ òfin ṣẹ̀rí àti sọ pé mẹ́tàbọ̀ rọ́jòlì máa má dàrí mẹ́tàbọ̀ rọ́jòlì máa má dàrí tẹ́ bá fẹ́ sọ kí ni téèyàn kí ni ojú ọ̀nà èèyàn tọ́tọ̀ ètò ti ká ìdíkò ti padà sórí àfihàn àlè tó náà ti wà lójúmọ́ àwọn tí àwọn ń bẹ lórí ìsìnà àwọn òkú ń bẹ ọlọ́run á sànù tó ń ókè yayayaya báyé ó tún ṣe síra gbogbo ẹni tó bá gbé mi lẹ́sẹ̀ lé tẹ́lẹ̀ o tẹ́ǹtì ṣe tẹ́ǹtì tẹ́lẹ̀ o ẹjọ́ yẹ yín pé kò sí sọ́kàn mi pẹ̀lú yín má ní ìsinmi o ẹ̀yin náà ti fi hàn pé kò sí sọ́kàn yín náà pẹ̀lú mi jẹ́ bá ti mọ̀ pé ẹ̀yin ṣe tí mo ń ṣe ní ìsìn. ó burú kéèyàn jẹ́ sábà fi sìn náà torí sẹ́yìn bá padà mànà tán kéde gbogbo ẹsẹ̀ sí lọ́nà ni wọ́n mànà. kámẹ́fẹ̀ tí sọ ẹni tó kù lórí ìsìnà wọ́n ti kú kẹ́yìn tó mànà. àwọn tó kún wá sẹ́kù láyé lẹ́yìn ìgbà kẹ́yìn mànà ọ̀pọ̀lọpọ̀ tó lè máa sọ pé tẹ̀sán ló fẹ́ fọwọ́ ba ìgbésí ayé rẹ̀ tó fẹ́ ba tiẹ̀ jẹ́ kò sì fi fọwọ́ bà wá. ntáǹtì làwọn máa ti lọ wọn bẹ̀rẹ̀ sí ní gba àwọn èèyàn ní ìlànà wọn bẹ̀rẹ̀ sí ní gba àwọn èèyàn ní ìlànà wọn sọ wọn pé àtọ̀ríkọ̀ ti dà níyà lẹ́nu bá lójú àlọ́rà ni ni wọn sọ fún kọ̀ yẹn ká títí lọ́lọ́ fìdí mànà ọlọ́mọ́kà bàtà lọ hajj ọwọ́ àdìsán ṣe dánilẹ́kọ̀ọ́ nínú mọ́tíláṣí sàábà lọ́wọ́ onáṣìbọ́lárúbá bá fẹ́ béèrè ó ní má tó kú olú lọ́fi sọ́lá ẹ̀sìn fáàtẹ̀ kí lẹ́fẹ̀ẹ́ sọ fún wọn láti fàájì náà Fadi báwò kí ni Fadi. fáájú ah, ẹ ẹ mọ̀lẹ́ fáájú àwọn ọ̀mọ̀lẹ́ fáájú ẹ kàkà gbọ́ náà tó ní máa ń kà ní máa ń kà báyìí alọ́ wà mí kí lọ́jà mọ́ ní nítorí àkùrán lọ tọ́ ọ̀gbà bẹ́ẹ̀ máa ń tẹ̀ka àbò ọ̀dà ẹsẹ̀ kúrò lọ́wọ́ àti òwe lẹ́yìn sẹ́gbẹ̀ntàn wà ń bẹ̀rù ẹni tó bá gbà pé kankan tó àkùrán ló ti kéde ní àpọ̀sowọ́sẹ̀ fojú àkùrán lọ bàbá bá tú bá wálé bàbá tú bá wálé wọn bá ń retí bàbá tú bàbá wá dáwíà lẹ́yìn ìgbà tó ti mákàtí bàbá wá dáwíà o ìgbà tó bàbá wá yọ ní fún wa pé ẹ̀yin èèyàn mi mo dúpẹ́ fọlọ́ pé ní ìdíwò tó àdá àtúnlọ ọlọ́wọ́n bá dé sí mi tóbi dé sí àti ìgbà tí lọ mọ́kàtí ó ti rí pé sáǹsì rọ́lá kọ̀ọ̀kan náà bẹ́ẹ̀ lóòótọ́ ìdí mú kinní wa báyìí ebi tí mo mú wá báyìí mo ti tú bá àwọn òfin máa ẹ pàdáwé àrẹ pépè ọdún ọmọ ẹsẹ ọdún kọ́ mẹ́jọ pé àwọn ẹ̀jẹ̀ táàbù lẹ ṣe ṣe wọ́n mọ́ta wọ́n fẹ́ ṣe ikúrò ti kìíní ẹ rí i pé bóun bá túbá nínú èèyàn mẹ́wàá ó lè ṣe èèyàn méjì ní ọba túbá àwọn mìjọ́rì tí ó kò ní túbá ìdí nu tó ti jẹ́ pé káma fẹ́ lọ kọ́ lọ́ọ́ lò wá sábà fi dáadáa tí èèyàn bá ti kọ́kọ́ sínà kì í ṣe gbogbo ẹni tẹ́ mú sínà ìyẹn ọ̀fẹ́ tó bá bẹ́ẹ̀ bá ma dà torí ẹ̀ Al-Imam Abul Hasan Al-Ash'ari ó ti má pa mẹ́sẹ̀ kúrò nínú ojú ọ̀nà àwọn Ash'ari tọ́ àwọn ẹni tó yà pa kúrò lójú ọ̀nà Ahlu Sunnah wal Jama'ah nípa tawhid ar-rububiyyah àti tawhid al-asma' wa sifat láti gbọ́ yìí lẹ́yìn afọ́nìtura ọ̀bẹ̀rẹ̀ àlàyé nípa tawhid at-talab wal-qasd. التوحيد الطلب والقصد توحيد كل شيء كله atọrọ rẹ o sì gbọ́dọ̀ ṣe tọkàtọkà atọrọ rẹ o sì gbọ́dọ̀ ṣe tọkàtọkà o náà la mọ̀ pé tawhid al-uluhiyyah tawhid al-uluhiyyah títí ọlọ́run ọba lọ́kàn nínú títí ọlọ́run kásì nínú títí ọ̀sán gbogbo aláṣẹ wípé ọ̀kan ṣoṣo lọ́lọ́ nípa àwọn ẹsẹ̀ṣẹ̀ṣẹ̀ kò sí nǹkan kan láti kọ́ lọ́wọ́ ti sẹ́ rẹ̀ ṣẹṣẹ̀ ẹnìkan ò lè dérú rẹ̀ a sì gbàgbọ́ bẹ́ẹ̀ sábàtì wàá mà bẹ́ẹ̀ ajẹ́pẹ́ ọ̀ràn yẹn ká ṣe lọ́kàn nínú ntọ́jẹ́tọ̀ rẹ̀ rẹ̀ gbogbo nǹkan ọlọ́run ọba oníṣàkóso lórí gbogbo nǹkan ọlọ́run ọba ẹlẹ́dàá wa òun náà lọ́ba ti gbé nígbà ń lọ́ba ti rẹ̀ sílẹ̀ ọwọ́ rẹ̀ ní kú wà ọwọ́ rẹ̀ lẹ́mí wà kò sí nǹkan kan tó bọ́ lábẹ́ kó lọ́dà báwo ni ó ṣe jẹ́ tí ó jẹ́ pọ́lọ́ ọba ti ti àwọn ẹsẹ̀ ńlá ńlá yìí tẹ́lẹ̀ mi ò tún ṣe é tí ó ti wá jẹ́ pé èmi pẹ̀lú rẹ̀ àti nǹkan mi ìtọ́yà tó ti láàbù nǹkan ẹyọkan tó yà á mà bí dáńtì lẹ́tọ̀ọ́ sí káàsì àbí ọ̀lẹ́tọ̀ọ́ sí káàsì ọ̀nà ní sísẹ̀dá àtàìsẹ̀dá tó bá jẹ́ pé nǹkan tí sísẹ̀dá bá pé méjì adẹ́kọ́ lọ́tọ̀ ẹ̀ bá máa tètè pé méjì tí sísẹ̀dá ọ̀bá wá jẹ́ ọ̀kan lọ adẹ́kọ́ lọ́tọ̀ ẹ̀ bá máa jẹ́ ọ̀kan ṣoṣo náà àkólẹ̀kọ̀ mẹ́lọ́gá yẹn ṣe é أم هم الخالقون أم خلقوا السماوات والأرض balẹ̀ la yẹ kó lóhùn tí a tún lásán ló dá wa ní àbáwá la dá ara wa báwa la dá sọ́mà sí lẹ̀ náà ti ìsìnkú àdá kan kí la dá àlè dá ọlọ́run bá tó dá gbogbo nǹkan yìí òun náà lọ́ba tó ti fi agbọ́dọ̀ máa ní ẹ lẹ́tọ̀ òde ìṣẹ́ sọ nípa ti ọlọ́sọ̀lọ̀ sí ọlọ́run ọba ẹlẹ́dàá ó ti lọ́sọ̀rọ̀ nípa rẹ̀ lọ́pọ̀lọpọ̀ nínú Al-Qur'an nítorí àtúntò bá pàṣẹ èsì wa lọ sí ìdí pété ẹ bá gbà bẹ́ẹ̀ ó nìkan náà lọ yẹ kẹ́ ẹ máa ní ẹ̀yin gbà kó lọ́dà ní ẹ̀yin gbà kó lọ́dà gbogbo nǹkan kí wọ́n á ló ní tẹ̀sí kan mí yàtọ̀ ẹ̀yin gbà kó nìkan ní ló mú yín máa bẹ ó nìkan ló tún pa ní kí wọ́n á ló ní tẹ̀sí kan mí yàtọ̀ ẹ̀yin gbà pé ọlọ́run ló máa ń gbé mi ga ẹ̀yin gbà kó lọ́ọ́ máa rẹ̀ yẹn sílẹ̀ kí ló ní tẹ̀sí kan mí yàtọ̀ tó gbogbo eléyìí tawhid rububiyyah ọlọ́run bá máa fi pàdé lọ sí ibi ìgbé kò tó àbíkẹ́ ẹ̀sìn lọ́dún nìkan tá a bá gbà kọ́lọ̀ lọ́dà wa a gbà kọ́lọ̀ ọba ní ọ̀pá wa a gbà gbígbé ọlọ́run ọba ga ló gbé wọn ga àwọn tó ti ga wọn àfi tó kpọlọ ní gbé wọn bá tàbá gbà bẹ́ẹ̀ kó tó tàbá ní ọlọ́run yẹn lónìí kan sikari pàǹtí lónìí kan ọlọ́run yẹ iye wọn náà sọ àkóso ọ̀rọ̀ nǹkan mọ lẹ́yìn ọ̀pọ̀lọ̀ kọ́kọ́ wọ̀lẹ́rì náà ní ọ̀pọ̀lọ̀ fún làálẹ́ fún tẹ̀sọ̀kọ́ ẹ̀yìn èèyàn ẹ máa sin olúwa ẹlẹ́dàá yìí ọba tó tẹ̀dá yìí òun náà ló tó tẹ̀dá àwọn tó yóò sọ yín lẹ́nu tí ń payà ọlọ́run bá ń sọ sábàbí ká gbọ́dọ̀ sí lòdì náà ẹni kò ń lọ dá wa òun náà ló ti dáhùn tó ti ti wájú késo yìí wá nìkan ẹni tí dájú tẹ́lẹ̀ àti bẹ̀rẹ̀ yóò ṣe é pé gbogbo nǹkan pátá polongodo òun náà lọ dá wa tẹ́lẹ̀ bá yẹ wa àti ẹni ọlọ́run bá ń tara iṣẹ́ ń ṣe pàkíyèsí wa lọ sí ìṣẹ́ tó yẹ káwọ́ wò iṣẹ́ wo ló ń bẹ dídágbọ́dá o ní pàkíyèsí wa lọ sí ìṣẹ́tọ̀ ẹ̀ka ṣe tí ìṣèkínní ká máa tẹ̀ lónìí kan ọlọ́run bá tún wá tẹ̀síwájú ó ní alladhi ja'ala lakum al-arda ó náà lọ́ba tó ti pé ó ti lẹ̀kún ní nìkẹ́ sẹ́lómi lọ́dálẹ̀ Allah lọ́dálẹ̀ was-samaa binaa ó ṣe sẹ́mà fún yín lájà ta ló dá sẹ́mà Allah wà á ń sẹ́lẹ̀ ẹ̀sẹ̀mà ìmá òun náà lọ́ba tó ti fọ́ rọ́jò fún wa láti sẹ́mà ṣé nǹkan mi wà tó rọ́jò fún wa láti sẹ́mà kò sí wà ọ̀rọ̀jẹ̀ bí kìí yìnbọn ìjàmọ̀rọ̀ òun náà ti bá wa fi òjò yìí mú irúgbìn jáde nínú rẹ̀ àbí nǹkan mi ti bá wa mú irúgbìn jáde nínú rẹ̀ èdè èdè nǹkan fẹlẹ tẹjẹ àlù rẹsì balẹmù ó ti bẹ tó fi dá lùdì mú fẹlẹ tẹjẹ àlù rẹsìlẹ ẹnìdàdà ẹ gbọ́dọ̀ fi kankan tẹsẹrà fọlọ ẹ má bọlọ ń gbẹ fẹrà o ẹ má fa àwọn kankan ti ẹgbẹ fọlọ ẹ má sọ wọn ti ẹgbẹ ọlọ tẹmọ wa pè pẹlọlọ ẹ má sọ wọn ti ẹgbẹ ti ọlọ tẹmọ pẹlọlọ torí kí ọlọ wọn bọ olóró fún níbi ìdíje gbogbo sẹ́tọ̀ sèyí báwo lè yẹ kó a máa wúro fúnfun tọ́ba kẹ̀kẹ́ sẹ́tọ̀ yẹ kẹ̀kẹ́ làgbọ̀n lọ. wà á tún sàrẹ̀ fún nígbà tá ẹ ti mà ẹ mà dájú púpọ̀ lóró fún níbi ìdíje gbogbo sẹ́tọ̀ sèyí kí ló dé sẹ́yìn wúro fúnfun nígbà tá a kẹ̀kẹ́ tọ́ yẹ kẹ̀kẹ́. àlùyé ọlọ́run bá ń tara iṣẹ́ tó ṣe pè wá lọ sí ìṣẹ̀tọ̀ yẹ ẹni tó ṣe pé ń bọ nǹkan mí yàtọ̀ sí ọ̀wọ́ gẹ́gẹ́ bá ti ṣe mà nílẹ̀ yorùbá yìí kọ̀ pamọ́ báwọn ẹlẹ́bọ̀ wọn pọ̀ bàjẹ́ nílẹ̀ yorùbá wa yìí kọ́dà ìdí tí wọ́n ti ń forí kalẹ̀ fún òkúta àti ìpẹ́ wọ́n fẹ́ kó púpọ̀ nílẹ̀ yorùbá yìí níbi tó ń tọ́mọ́lẹ̀ dé kẹ́ni kò tún jẹ́ pé kí àti ìpẹ́ ní bọ̀ ọkọ̀ ọkọ̀ bàjẹ́ nílẹ̀ yorùbá yìí bọ́ọ̀ bá rí kankan ètò àṣẹ láwọn tọ́jú òun náà torí kí náà làwọn náà forí balẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ni wọn ó pèrè jẹ ó pè táyà yóò pèrè jésù yóò pè táyà òun náà ní bọ olúwa rẹ sẹ́sìn igi àti ìpẹ́ ni wọ́n bọ̀ akramakumullah ẹran àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ igi àti ìpẹ́ làwọn náà ń bọ̀ mushrikuna mushrikuna náà ni wọ́n tẹ́lẹ̀ ìbáyé wa.

wà ìnà àlẹ àtẹrẹ ìtọ́jú bá ṣe báwọn dáàtì wà ní. ọmọ kan ló sọ pé bàbá òun ò ríran ọmọ burúkú ní ọ̀sán bẹ̀. àwọn bàbá wa gbọ́n wọ́n ti mọ̀ pé ní tó ayé mú ọlọ́run dalẹ̀ ayé àmọ́ tó ti di ayé mú ẹgbọ́n. sèyí ló ti jẹ́ pé àwọn ẹni tí ń bọ́gi tí ń bọ́ pẹ̀ àwọn náà gbà pé kí lọ́dà wọn gbà pé kẹ̀ lọ́dà kódà wọn gbà pé ìpẹ́lẹ̀ dá sí àwọn lórí ṣùgbọ́n táwọn máa ń wò ni pé wọ́n jẹ́ mínísítà sọlọ torí pé èpè ọ̀sẹ̀ lọ́ọ̀rì igi ọ̀sẹ̀ lọ́ọ̀rì táwọn bá pa ọ̀dọ́ wọn lọ sọ́dọ̀ ọlọ́ wọ́n lè bá àwọn mínísítà táwọn fẹ́ yóò fi tètè dé nítorí pé wọ́n ìṣẹ́ni tọ́sẹ̀ lọ ìdí nù tó fi jẹ́ pé iṣẹ́ ńlá ń bẹ wá wa jẹ̀ náà kò kí ni wọ́n máa dùn tí ká ti dé pé àwa náà rí ìran rí pé ẹni tí ń bọ gidi ń bọ pẹ̀tù pọ̀ láwùjọ àwa Yorùbá ká sì máa wò pé nǹkan kan ọ̀sẹ̀lẹ̀ ń ti ń ṣẹlẹ̀ pọ̀ gbogbo àwọn àtẹ̀sẹ̀ lórúkọ Jésù lórúkọ Jésù ọ̀sẹ̀ bọ́ ni wọ́n ó yẹ ká pè wọ́n ti di ẹ̀sìn náà torí pé nu pípè pípè pípè Ọlọ́run bá lè sàánú ẹnìkan ni wọ́n kọ́ gbà ìlà àmọ́ tó bá dákẹ́ ká dákun láti wọn táà ń sọ̀sọ̀kúsọ táà ń sọ pé ẹ kálukú ọlọ́ọ̀kan náà làwọn jọ ń sìn àjọsìn lọ́ọ̀kan náà ọlọ́ọ̀kan náà báwo la ń èèyàn kan pé mẹ́ta lọ́kàn àwọn àti kólówó ahad èwo lọ́jọ́ra wọn wọn ẹ àwọn àti alhamdulillahi rabbil alamin àtúkọ́ ẹ̀kọ́ lọ́wọ́ bá tó dá wa wá sọ pé baba ògo ni fún ọmọ ògo ni èwo lọ́jọ́ra wọn wọn tó ẹ sì rí pé àwọn tó yẹ kí wọ́n ti ríran nínú nítorí pé bóyá àkọọ́lẹ̀ ti tú wá sí pé wọn ò nítorí rẹ̀ àbí kó sì jẹ́ pé wọn ò sí ìrẹ́ni tó sàlàyé ẹ̀sìn fẹ́ni tó lọ kọ́ pé yọ padà mà nánú wa. à ń torí pé níṣẹ́ àwọn náà mà ẹni tó tù rò sí ìfọ́tù nínú wa bó tilẹ̀ jẹ́ tó fún wa ló tún wọn fọ́ ẹni tó tù tù sí ìfọ́tù nínú wa wọn náà ti rí ìran rí pé ah, ah, nǹkan mi ń dẹnu kàyí. ìjọ́sìn wo ni wọ́n kọ́ ní ìsìn tí wọn ò rí òkú èèyàn mọ́lẹ̀ omi kan wọ́n rí ẹ̀mọ́lẹ̀ láàyè nítorí kọ́ máa kó lè bá a máa wọ́rò etí ọ̀bá rí yẹn wọ́n lọ ẹlẹ́dẹ̀ wọ́n rí mọ́lẹ̀ lẹ̀ pé torí káwọn èrò lè máa wá ó túmọ̀ sí pé business Nigeria lè fi tẹ̀lé so ọ̀pọ̀lọpọ̀ wọn náà làásìrì yìí náà hàn ọ̀pọ̀lọpọ̀ wọn sì mà wípé gbogbo àwọn pàìtọ̀ kìnnìkankan akarakadabra ni wọ́n lò ẹlòmíì ní tí wọ́n gbé òun lọ́wọ́ fífi bá wọn sọ̀rọ̀ lẹ́kẹ̀ tó bá ti wú ni gbogbo wọn tètè rìn fún ni yọba jẹ́bẹ̀ àwọn ní ìsìn wọn ń kọ́ kí ni wọ́n lé gan ẹ bá yé yìí náà ayé yìí náà rẹ àwọn ọ̀tá tó ní òkú òun lọ́dún yìí kò ní hàn kíkọ́ pa wọn sí lójó wọn ní èpè bí àdúrà ìdúrà àdúrà bí èpè yìí náà ni akúṣẹ̀ ló ti pọ̀ mbẹ́ ẹ wàá lo ẹ̀rọ lórí sọ́ọ̀sì wọn máa sọ ikú òun ní kìnnìkan tírílíọ̀n kìnnìkan bílíọ̀n àwọn tó ń jẹnu àwọn koríko tí ẹran jẹ jẹnu òun náà làwọn ẹni tí ń pariwo ó yẹ ká pè wọn fẹsẹ̀ Islam nítẹ̀sẹ̀ yá mi ẹ̀sí lórí nǹkan kan nù lẹ́sẹ̀ anábì ọ̀sán ọba àdìwà àdìwà sẹ́lẹ̀ nínú hadith tí máa Muslim gbà wá wọn ni wọ́n lẹ́bi náà ṣe é bẹ́yẹ̀ láyé sùmáwó bíi áhàdùn min hàdìrì ọ̀gbà. يهودية أو نصرانية ثم لا يؤمن بي إلا دخل النار النبي المفتي ولون كورا ولون جميع من بلور المفتي كورا أن يكون نقبل نقبل nínú àlùmọ yìí kó wá jẹ yahudi àbí nasọra síbẹ̀ ma yahudi àwọn júù nasọra àwọn náà sọra àwọn kristẹ kó wá kọ̀ láti gbà mí gbọ́ ó ti kọ́kọ́ gbọ́ ń pa ànádi àwọn gbọ́ síbẹ̀ àti ayé àrùn sọ̀rọ̀ ẹ̀ṣọ́dọ̀ anna muhammadu rasulullah. tọ wọn rí mùsùlùmí ẹ̀yin náà tí wọn pè wọn ẹ pè wọn so that àwùjáde kan ò sí fún wọn má ẹnì kan ò gbọ́n pa mi nínú wọn kọjá ìyàwó sọra kọ wá láti gbà kọjá pé náà ní ọwọ́ tó eléyìí kà wá tọ́lá wa wọn mọ̀lẹ́bí gbọ́dọ̀ ń bá wa gbọ́n bàbá oore ńlá tó lè fi wọn náà ní kò fi wọn tẹsí islam torí tí wọn bá lọ gba islam tí wọn bá wọ náà wọn mọ kó sóore fáwọn eléyìí pàtàkì àwọn abọ́gibọ̀ pẹ́ tó pọ̀ yàtọ̀ sáwọn nàkọ́ ráwọn yìí láwùjọ yorùbá yìí àwọn kan ó kó àwọn ń sin ògún nílẹ̀ yorùbá yìí tókun lọ́dà yìí ògún lọ́dà bàbá yìí àbí sàǹkó tí lọ́dà bàbá yìí tó ilẹ̀ tó forí balẹ̀ wọ́n kó kuta kaka lẹ̀ rìgìdì dúdú wọ́n sọ pé sùn nìyẹn àwọn nǹkan tẹ̀ ń bọ́ tẹ̀ ń sìn táwọn náà da yín lọ́pọ̀lọpọ̀ gáràjì wọ́n kórin jọ síbi kan àwọn union àtàwọn dráìvà láàárọ̀ láàárọ̀ gbogbo dírẹ́fà tó bá ti wá dé wà lọ forí kalẹ̀ ìgbé kínní kan ẹ ò ń lọ forí kalẹ̀ gbogbo torí bí òfun làwọn ṣe òfun lọ̀gá àwọn lákàáyé ọ̀rọ̀ ní ti ṣẹlẹ̀ ká ìṣẹlẹ̀ wọ́n máa gbé mi jẹ pété òkun ló ń ṣe aláìlórí lọ́wọ́ búrẹ́dì bẹ́lẹ̀ kò gé jẹ má. gbogbo olú àwọn ilé kápẹ́ wọn tẹ́sí Islam torí pé tí wọ́n bá lọ kú lórí tí wọ́n ṣe wọn àwọn òbí náà ní ẹ̀jẹ̀ fún ọ̀nà rẹ̀ kò sì sẹ́nì kánú wa tí wọ́n sọ pé irin irin jákujáku táwọn kó kalẹ̀ tó ẹ káwọn bó làjáde ó ti wá kó káwọn lọ dàbí tí wọ́n ti ń yọrin tí wọ́n sọ pé òun lọ dà wọn ọlọ́run ọba lọ dá wa kó la gbọ́dọ̀ sí ilẹ̀ yorùbá wa yìí ara àwọn èèyàn tó ṣe é gbé wọ́n ti tanra àwọn jẹ̀bàjẹ́ àwọn náà ti tan láńgà akramakumullah ilẹ̀ yorùbá wa ilé orí táwọn fẹ́ ṣe òkè ìbàdàn pàápàá ń bàdàn bí lọ́dọọdún wọ́n tún máa ń ṣe kíní kan ayẹyẹ kan fún wọ́n tún máa ṣàdúrà kọ́ba kan pé òkè ó gbè òkè kíní gbè títí mùsùlùmí ń bẹ́ ń bí agbọ́dọ̀ máa ṣàlàyé kódà bí lágbára láti lọ pa nǹkan rẹ èmi ọ̀ máa ṣàlàyé sẹ́rí tí mo ti ń ṣàlàyé èèyàn mẹ́wàá lọ́wọ́ abẹ pẹ̀lú ògbọ́ ọlọ́run yóò fi kú méjì méjì bá dínkù bẹ́ẹ̀ ó kú mélòó ó sì ń kú mẹ́jọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ torí pé báwọn bàbá wa náà ṣe mọ ànánú ẹnìkan ló ṣàlàyé fáwọn náà tó bá jẹ́ pé ẹni tó ṣàlàyé fún bàbá kálukú wa bá dàbùn lá ọdájú pọ bàbá ọ̀pọ̀lọpọ̀ nígbà islam Ambos ti pé yóò dòrí wa torí pé nǹkan méjì wọn ò ní yé wọjà kadì títí táyé lọ ìmọ̀nà àtòkùnkùn ìmọ̀nà àtìsínà ìmọ̀lẹ́ àtòkùnkùn wọn bẹnu jà títí láéláé ṣùgbọ́n gbà tí ẹ̀yin tẹ mọ̀nà ọba ti dákẹ́ ẹ rí i pé látara yín ọlọ́run tó tẹ̀lé omi mọ̀nà ọlọ́run tó tẹ̀lé omi mọ̀nà ọlọ́run tó tẹ̀lé mọ̀nà. àwọn kan bẹ níbi pé gbẹ́kọ̀ níyì oyè rẹ̀ làwọn jẹ kò ní wù àwọn kíkẹ́ gbọ́ parẹ́ láíláí ìgbà táwa wá jẹ́ mùsùlùmí o sẹ́mọ̀ pé àwọn ọ̀fẹ́ rẹ̀ bọ̀ àwa náà ní dákẹ́ nínú méjèèjì ọ̀kan padà borí ní ọ̀kan náà ìdí nu táà fi gbọdọ̀ dákẹ́ àwọn ẹlẹ́gbọ́ kò sí tọ́ka àwọn àwọn ọmọ ẹgbọ́ láàrin ara wọn náà nígbà àwọn mùsùlùmí o ẹ̀sìn àjò ti dákọ́ wọlé o ẹ mẹ́tọ́ ọ̀rá yẹn nídìí ẹ̀dì kọ̀ọ̀kan yín tó ti máa sọ ẹ̀sìn àjò lẹ́nu wọn àwọn ìtẹ́nu wọn tí wọn bá wá fẹ́ sọ nípa islam láwọn ẹsẹ ń bọ kíkọ pè yẹn àti islam àti kiriyo ìsìn sáfù kan náà wọn máa bò sí pé gbogbo ẹlẹ́sìn àjòjì torí ẹ a gbọ́dọ̀ múra kó lè o islam ọ̀rọ̀ rẹ̀ kọjá ẹ ẹrú gbà mí ẹ bàbá ní ká sọ ẹ tí ó kúkú mánà náà ni ọmọ náà bá ti fẹ́ tí ọmọ náà ọmọ náà ẹ gbọ́rọ̀ ẹ gbọ́rọ̀ ẹ gbọ́rọ̀ alẹ ìgbádùn ọgbọ nítorí pé tọ́lọ̀ ń bá lò wọ ní sábàbí tẹ́nìkan fi mọ̀nà ó lóore mọ́ ti gbogbo ilé ayé yìí àtọ̀ kò sí kò sí nù lànà etí wàá bani lọ́kàn jẹ́ jẹ́ ká tó rí mùsùlùmí kan náà kò náà lọ́ọ́ bá wọn gòkè àwùjọ ìlẹ́ alẹ́ tó mùsùlùmí náà tí wòó ṣe mùsùlùmí ó ní mùsùlùmí ni mí àmọ́ àtàwọn bàbá wa kò ní parun lórí ìlú wa lẹ́nu ẹ ọ̀gbádùn tálá tálá tàṣírùkù ọ̀sẹ̀ bọ́ ni ọ̀ ọ̀sẹ̀ bọ́ ni wọn. ẹ wọ́n ti sọ láti lọ́wọ́ ọjọ́ kan àwọn sọ abẹ́ méjì kan wá ta kété wọn dára pọ̀. mánàbí tí wàá sálámù ó ti rí pé àwọn eléyìí kò lè ṣe é ṣe fún asálámù náà wọ́n ti alẹ́ ta wọ́n ní kó lọ pè wọ́n wá. wọ́n pè wọ́n lé wọn ní alẹ́ sọ̀rọ̀ máa mùsùlùmí sẹ́yìn ẹ̀sẹ̀ mùsùlùmí ni wọ́n ní àmùsùlùmí ni wá. yọ́n ló ní tẹ̀sí sọ láti pẹ̀lú àwọn. láti ṣe sọ láti lé yìí kọ́dà bẹ́ẹ̀ ti ṣe sọ láti lé yìí tẹ bá bá pé wọn ti sọ láti sọ láti tẹ tí wọn bẹ ẹ dara pọ̀ mọ́ ok ìsọ láti lè yàn máa dara pọ̀ mọ́ ó ní ọgbọ́dọ̀ parun lójú wa èyí tí wọn bòkè kọ parun lónìí tó tó dọlà ní àdúrà ti wa ìwà àtúntò kọ máa bẹ bẹ́ẹ̀ lọlọgbọn gada káwọn ẹrú Ọlọ́run máa sì nà bẹ́ẹ̀ ní tẹ bá tún dé lumi àwọn balakẹ ma làwọn ń náwọn ìjẹbù làánù àwọn tún tẹ́ bàjẹ́ sẹ́ni kan bá sọ fagẹ́mọ́ ọ̀dà lẹ́nu ẹ̀ ó pè níbẹ̀ ó ti ti àwọn bàbá wa àwọn aláàlálẹ̀ yìí wọ́n gbógun sí ọ yóò bá lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni ìjọ àgbà ìlọ́kànjẹ́ jù lè má mú mi kan níbẹ̀ ti fa ìtàgẹ̀ ma. ìbíjẹ́ ìbá ti sọ pé à kí ni yọ̀ọ̀dà ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ dákẹ́ dákẹ́ ọ̀run ló mẹ́lì tó là ẹ ti mọ̀ pé kankan èso lọ́wọ́ nù òun náà ń tẹnu wọn láwọn bòmíì tí bá ti rìn sínú sínú sínú láwọn ilẹ̀ Yorùbá yìí oòrò kan tí wọ́n bá ti àwọn ìmáàmù máa bá wọn ṣe tìtò àkọ́kọ́ tí wọ́n bá tó wọ́n bá gbé igi Islam náà wà dà ọjọ́ ń kóró lọ́dà wọn wọ́n á gbọ́yàn lábí oòrò ọwọ́ adóró lòún ó ṣe orí wọn ti di òun tó rò oòrò òfò orò àdánù wọn lè sọ pé àwọn tó ń ṣe eégún eégún òkú eégún àdánù ẹni wọn ní pé eégún táwọn ti láyé tuntun àbẹ́rẹ́ rí kan bẹ́ẹ̀ èló làwọn ọkọ̀ jàlẹ́ ti tẹ́lẹ̀ látọ̀jọ́ èló làwọn ọ̀nì ti tẹ́lẹ̀ báyìí ti kú báyìí eégún òkú eégún àdánù onáwó akó gbogbo dọ̀tí sára yóò kó gbogbo dọ̀tí sára gbogbo jákujáku gbogbo jálajàlá yóò kó sára wọn làárọ̀ ọ̀ àárọ̀ wọn sáládà tẹ́jẹ̀ wá jáde ọ̀pọ̀ yẹ tẹ́jẹ̀ ọ̀ jáde akékèké ọ̀yẹ kíkúrò àrí àtẹ́sí kọ́ máa jáde lọ́fíńdà àtẹ́sí pé ah, ah, àárọ̀ òkèlè àárọ̀ òkèlè ẹ̀jẹ̀ lọ jáde wọn á ní sọ kárọ̀ ọ̀rọ̀ gba ọ̀run lọ o àárọ̀ ọ̀run ní rárá olóyè. bẹ́ẹ̀ ni ilẹ̀ Yorùbá wọn ni ẹ àwọn kan wọn lè dandan àwọn pé káwọn ikú wọn wá ta ẹyẹ fáwọn wọn ó ṣe àjọ̀dún fáwọn àwọn tẹ àwọn kan ní ikú ọ̀gbọ̀n dání ẹ̀rù wá ń bà wẹ́ sọ́yẹ́ pé ọ̀gbọ̀n gbà lọ ẹnìkan ní jáde ẹnìkan ní má jáde àárọ̀ ọ̀run wa ni no àmọ́ sí consequence tó ṣe ó ṣe hàn àwọn òkúrọ̀ àwọn ẹ̀sán parọ́ tẹ̀lé kọ́lọ̀ tó yé ẹ̀ bá ti sí àwọn àdúgbò mi àwọn ní kíníkan ẹ̀yọ wọn á lọ sí àwọn kíníkan wọn lè ṣe kíníkan orí tóoro kan wọn á ṣe kíníkan bí agbọ kan nígbà tí afẹ́fẹ́ nígbà tátẹ́kùn tó gbé agbádọ́ òkè yẹ yọ nìyẹn akramakumullah wọn tún á gbé pọ̀pá ńláńlá fún wa láì dá màálù wọn alẹ ní tẹpẹ tó bá fẹ́ rí tó bá lò èkó tó bá fẹ́ rí yọ lọ júbà lójú ọlọmọ yọ lọ júbà fẹ́ yọ ẹyọ mọdé o jẹ́ ìṣe a islam náà wàá dà sọ pé sẹ́ǹsì ọ̀dà pé ah, lọ́kàn máa fún yàrá lọ́kàn máa sọ pé ti tọ́ islam tọ́lọ̀ fi rán tó gbogbo ẹ̀ agbọ́dọ̀ ṣàlàyé rẹ̀ fáwọn tí ọba yẹ kó yé kó tiẹ̀ lè jẹ́ pé láwùjá kó lórí kọ́lọ̀ tó bá ní wọn kò lé dìbò òtàkà tó wà lọ́dọ̀ sí wọn táwọn tẹ́bàjì kò gbìyà wọ́n tún sọ títí títí wọ́n tún sọ báńkì ló gbìyà tẹ́bà tó ká ògbìyà bá wò ògbìyà bá dà lù ah! ògbìyà ló pé bá ah! <laughs> wọ́n sì máa bẹnu àtẹ́lu ọ̀wọ́ wọn kà kún kankan àgbo gbìyà kí ló kí ló wá sí ẹnu gbèsè ayé irọ́ lásán tẹ́kọ̀ọ́ mọ́lẹ̀ tó ti ọ̀sẹ̀ àmọ́ mi èèyàn kọ́ fún ìfẹ́ mọ̀nà ìjọba tó dé lùtù abẹ láti léṣe fẹ lókun mọ sọ àwọn tó ti kiri kò sọ akókò kò sọ akókò ẹgbẹ wọn ni kókò tẹ kó pọ mọ ẹnẹsì kò sí kankan òní lẹ akérèmọ fún gbogbo ẹ bí ẹbọ bí ẹbọ bí ẹbọ ó kúnlẹ̀ Yorùbá ìbàjẹ́ Islam wà dà bẹ́ẹ̀ sọlọ táwọn ọmọ kan bá wà ń ṣe Islam táwọn ọgbà kátẹbọ mọlọ fún ọgbà ẹni tí máa ń tètè rán dáadáa wọn sọ pé katakata ló ń ṣe ó ní ah, àwọn ọlá katakiti bóòlù ti katakiti wọn ò katakiti nkankan ẹsìn tó lọ sí rán nàbì sallallahu alaihi wa sallam ṣùgbọ́n kò lè má jọ bẹ́ẹ̀ nítorí pé gbogbo àwọn bàbá lè má àwọn àfa àfa tó wà bí ọlọ́bẹ̀ yọ làwọn gbogbo nǹkan làwọn gbà wọlé gbogbo nǹkan làwọn gbà wọlé àwọn lè máa sọ pé ah, ẹ má mẹ́nu bá o ẹ dájà fi wọ́n lẹ̀ ẹ kọ́ máa ṣe tiwọn káwọn náà máa ṣe tiwa ẹ́. pikin kíni ńgbà ọjọ́ pé wọn náà wọ́n pé ńgbà wọn fẹ́ sí sọ́ọ̀sì wọ́n fi lè má mú kókó tó wọn bá wọn ṣàdúrà yẹn máa tà ok tí bá ń tà èèyàn mélòó Islam ló túmọ̀ sí pé ẹjẹ́ á pè Islam ọ̀rọ̀ tí ń bá wa sọ ọgbà làákà yìí lópin ìgbà tí dọ̀tí ọ̀bá sì fẹ́ sínú làákà yìí pé ṣé nǹkan ń sìn yìí lọ́jà yìí ẹ nígbà tó bá wọn sọ̀rọ̀ tó bá wọn sọ̀rọ̀ pé àwọn nǹkan tẹ̀ ń tẹ́ tẹ̀ ń sìn yìí kèé ríran kèé jẹun ẹ sì kan síwájú rẹ wọn nígbà tí báwọn bàbá wa nù wọn ní ọdọ àtọba jẹbẹ lẹ́yìn gbogbo àlàyé lẹ́yìn gbogbo àròyé tí ò yé wọn anabi ibrahim alayhisalaam wa kúkú ti ti practical ó ti wá mú àkéwì tó pọ̀ gbogbo àwọn ọ̀tá wọn ó wá gbé àkéwì gbélé ètò tóbi jù nù wọn lọ́rùn pé tí wọn bá tiẹ̀ padà dé fún ó nbí tó bá tó gbogbo wọn la fọ́ alèmọ́rì dábì léèrè bàtàwọn náà dé sábà pé nǹkan ti dé níta lẹni tó fi ojú àwọn ọlọ́run àwọn eré màbà yìí wọ́n ní agbọ́tí ọmọ kan máa ń sọ̀rọ̀ wọn láì dá wọ́n ń pè ní Ibrahim wọ́n pa ànábì Ibrahim alayhi salam tó ní ọlọ́run náà jẹ ọ̀gá wọn ìgbà àkọ́rọ̀ fún wọn sẹ̀ tó náà fi ṣe tó ṣe ẹbí léèrè ẹbí àwọn náà léèrè kí ló ṣẹlẹ̀ ó sì ti fà á wọn náà ti pé àwọn eléyìí ò lè sọ̀rọ̀ náà wọn náà mọ̀ pé wọn ò lè sọ̀rọ̀ ẹ̀yin náà mọ̀ pé wọn ò lè sọ̀rọ̀ ń sìn wọn sí. ìtọ́lọ̀ fún anabi Ibrahim ṣe yìí ẹ̀rí ńlá pé mọ̀ gbogbo ẹ ti ń kí ti ń pẹ̀ ẹ fi yé bẹ́ẹ̀ torí de lè ẹ kó gbogbo

ẹjẹ àmà dúpẹ́ kọlọ tí ó sì wá lọ́nà lórí tó bá wù Ọlọ́run láti sì wá lọ́nà wàláì kò síbi táwa náà lè gbà orí pàṣẹ bọ sọlọ náà bá wà láti máa owó lónìí láti máa sọ káńtà ń ṣe lọ́dà kò sí kódà tó ṣùgbọ́n náà ọba tí sì wá bẹ́ẹ̀ náà وسخر الشمس والقمر كل يجري إلى أجل مسمى وأن الله بما تعملون خبير ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه الباطل وأن الله هو العزيز الكبير الله ni يا الله rí bí ọlọ́run rẹ lẹ́dàá ó mú òru wọn náà lọ́sàn-án bá ti dé ó wọnú ní ìgbà tí òru bá ti dé ọ̀sán parí ṣé nǹkan mi wà tó lè ṣe bẹ́ẹ̀ kò sí tó lè ṣe bẹ́ẹ̀ o eléyìí ìpèníjà ńlá ni èmi pẹ̀lú rẹ gbà bí ọ̀sán tá a wà ní ìsẹ́ lómi kan ló mú àbí ọ̀wọ́ kí ló á dé dáàbò máa ṣe nǹkan mi tó yàtọ̀ sí ọ̀wọ́ tóru bá tún dé tani ó mú wa ọ̀wọ́ kí ló dé dáàbò máa pè nǹkan mi tó yàtọ̀ sí ọ̀wọ́ ọ yẹ káwọn nǹkan mi tó ń lẹ́yìn ọlọ́nà fún ọ̀tẹ̀lì tàlẹ́ǹtì wípé àá sọ̀sán la wà ní ìsìn ẹ̀kọ́ fáwọn ní ìsọ̀ lọ́wọ́ àwọn ó sì sọ̀sán tó rú fún yín ni wọn fi yàrá ìyá wọn kanú wọn dà tí ó sọ̀sán tó àbí tí ó sòrò sọ̀sán ọlọ́run nìkan náà ló lè ṣe bẹ́ẹ̀ tó gbogbo eléyìí ọmọ fi hàn wá kọ́lọ̀ wọn bala lágbára lásìkò tí ànábì wa Ibrahim aleyhi sẹ́dán sọ̀sọ̀ fún namurud alágbẹ̀rù mari pé ọlọ́ọ̀ ńlọgbọ́dọ̀ ìwọ ìsọ̀lọ̀ namurud ọ̀ràn rí ọsọ ike èmi gan lórí ọlọ́run anabi ibrahim alayhi salam ó ní ah ọlọ́run tẹ̀lé tí mo ní kó o sìn yuhyi wa yumiit olóma múni sẹ̀ olóma pani ó ní sọ́wọ́ eléyìí ẹ lọ kó àwọn ẹlẹ́wọ̀n méjì wá ọ̀kan nu wa kọjú ìta àti dájọ́ funfun àwọn méjèèjì kọjú ìta àti dájọ́ funfun ẹ mú wọn wá wọn bá mú wọn dé ó ní kí wọ́n bẹ̀ ọ̀kan lórí kékeré kọ́ máa lọ ní ó ní kí lọ lọ́lọ́ rẹ̀ ṣe sẹ́kí náà mo ti yọ fi yí wọ̀nyí mo dákà sí mo pa sẹ́mu kí lọ́dọ̀ àwọn tó kọlọ wọn lẹ wọn fi á lóòótọ́ ni ó tún kàn lẹ ọ̀pá sẹ́mu kí tó tiẹ̀ káwọn ọ̀sán ni pé ètò ọ̀pá náà lórí anabi ibrahim alayhi salam kò tí ẹ̀ bá ti kò jẹ́ ah qala fa inna allaha yaqdi bi shamsi min al-mashriqi fa'ti biha min al-maghrib ó ní kò sí wàhálà ọlọ́run tẹ̀mí tí mo ní kò sí o ló máa mú kóòrùn ọyọ láti bù láàrin tó mọ ń tọ́jú ìwòjú ọyọ láti fi títí máa wọ̀ subhanallah gbogbo ìṣẹ̀lẹ̀ lè gbàgbọ́ ẹnu kẹfẹ́rí wọ̀ wò kí ni ọba tó kò sí tó lè sọ mọ́ torí ẹ bá mi sọ fún gbogbo tí wọ́n ń sìn lẹ́yìn ọ̀nà ọ̀sán làwọn ànífẹ́ sọ́dọ̀ tá a bá wà lóru ẹ bá mi sọ́dọ̀ olùsílẹ̀ lè yẹ sọ́dọ̀ lówó olówó lélẹ̀ yẹn sọ́dọ̀ lò eléyìí ní ìtàn ọkùnrin yẹn sọ́dọ̀ bì obìnrin lélẹ̀ yẹn sọ́dọ̀ sí ọ̀yin láyé Allahu Rabbul Alamin lálágbára gbogbo nǹkan mi gbéra tó fi Allah ọ̀lẹ́ ni tó gbogbo eléyìí ní àbúta lọ́yẹ̀ ká sùn Allahu Rabbul Alamin wa sakhkhara ash-shamsa wal-qamar ọlọ́run lọ́ọ́ òun lórí ba òun náà lọ́ọ́ tẹ lórí ba ọtẹ lórí ba lọ́nà tó yẹ pé ń wúlò fún wa kò tí ó ní wa lára tó bá wù ọlọ́run láti jẹ́ kí gbogbo ọjọ́ mùsùlùmí àfún wa gbà òrùn yẹn ọlọ́run lè gbé jìnnà sí bó ti ṣe wà gbogbo wa pátá láàkàǹkó sórí ilẹ̀ tó yẹ pé á ti yín yàn pa wa fún ọlọ́run ọba òjé kó jìnnà sí wa bí bó ti wà lọ kò sì súnmọ́ wa bí bó ti ṣe wà lọ tí gbogbo ọmọ bá gbiná ọlọ́run ọba ló ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lòṣùpá tó bá wù ọ lọ ó lè má tẹ̀ lórí bá mú wa ó lè mú kọ́ mọ́ ìyọ́mọ́ pé ọ̀pọ̀lọpọ̀ nu àmàǹfààní tó wà fóṣù pàgán alára tí ọba yọ ọmọ tó lọ́wọ́ bá ní kọ́ mọ́ ìyọ́mọ́ rárá rárá rárá jọ́nà làwọn èèyàn ọ̀mọ̀ yìí wọ́n nítorí pé wọ́n ti mọ iye òṣùpá nígbà tí máa ń yọ bó ti ṣe yẹ nígbà tó kùnkùn bá gbó lẹ́bírí tó bá gbó lẹ́bírí mu bírí mu làwọn èèyàn máa ń mọ iye òṣùpá ọlọ́run ọba lọ́tẹ̀ lórí ba kullu yajri ila ajalin musamma gbogbo ẹ̀ ń lọ ní ń jáde ń wọ̀ ní ń jáde ń wọ̀ ní ń jáde ń wọ̀ títí dìjọ́ gbẹ̀dẹ̀ àgbẹ̀yà títí dìgbà tọ́lọ́run ọba bá fẹ́ tọ́lọ́run kọ́ wa ń lọ lọ́hàn ní bàtà àmàlú náà kọ́bí sẹ́yìn ọmọ kọ́lọ́run ọba mọ gbogbo tẹ̀sí kò sì tọ́ òsàtẹ́yìn ń pè pọ̀ ọmọ yín tòǹtòǹ ó náà mọ̀ yín ẹ̀yin náà mọ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé bóòlù ti wá fẹ́ gbàdúrà rẹ̀ bóòlù ti fẹ́ ṣe tán fẹ́ fọ́ àmọ́ lọ́wọ́ bá wa mọ̀ wá ọ̀dà wa mọ̀ gbogbo sáǹsì lọ́mọ èyí sáǹsì ṣe bóòlù láti ṣe ọmọ ìdí inú tó ń jẹ́ pé bá ti ṣe pọ̀ tó nílé ayé yìí tába bẹ́ lọ́n iyèméjì ò sí fún akọ́lọ̀ ń gbọ́ iyèméjì ò sí fún akọ́lọ̀ ń gbà kò sí fún kàmí bẹ́ẹ̀ tí gbogbo wa jọ dúró níwájú òòtà kan pèsè nǹkan báyìí fún wa ṣe nǹkan ó ń gan alára ta ní òṣèṣe ẹ̀ torí ẹ̀ Allahu Rabbul Alamin pípọ̀ wa kò sí kọ́ mọ́ gbọ́n tí kálukú ń sọ èdè wa tó yàtọ̀ síra wọn kò sí kọ́ mọ́ gbọ́n tí kálukú yéyéké bùkátà wa tí ọ̀jọ́ra wọn kò sí kọ́ mọ́ dàtí kálukú mà òun la lágbára lórí gbogbo nǹkan ọmọ gbogbo nǹkan zalika bi anna Allaha huwal eléyìí jẹ́ bẹ́ẹ̀ nítorí pé ọlọ́run ọba ní òdodo nínú orúkọ rẹ̀ ní al-haqq torí àlùfọ́mọ́ wa ní abdul haq ọlọ́run ọba ní òdodo wa anamá yẹ̀dọ̀rún nàmi lóhùn ní mọ́tò àti pé gbogbo ń dánkù lẹ́yìn ọlọ́ irọ́ ni o ìranù gbogbo nǹkan dánkù lẹ́yìn ọlọ́ irọ́ ni ìranù bọ́lá kó ti ló pe irọ́ ni jésù nǹkan yàrá mọ́ ọlọ́jọ́ gbẹ̀dà gbìyàn kódà kó ti pé ló ń pè wàlá ni gbogbo màláìka ni ọ̀yàrá mẹ́rin ti ń pè wọ́n lọ́tọ́ bá ti jọ gbẹ̀dà gbìyàn kódà kó ṣe alìjánu irọ́ ni gbogbo wọn ni wọ́n yàrá mẹ́rin tí ń sùn wọ́n làwọn ọ̀dà wọn tẹ̀ ma wọn ni àbórí yìí dàrú tẹ̀ ra wọn ni ṣá ṣébi wọn ni dáńtà yà ìlú táwọn péjọ wọn dáńtà yà ìlú wa tó rí mi ni ṣé wàá gbé wọn ìlú yẹn jọ gbélé alìjánu mi lè ti ẹlò ní ìgbà. nítorí pàrọ̀ náà ti pé amúnisórí ìbúlẹ̀ ìkíní torí di eléyìí báyìí àwọn kí adé pẹ́ gbogbo wọn náà yàrá ìfáàrí wọn rí àmọ́ abẹ́ mọ́ wáyé àwọn ọmọ yín rí o subhanallah tọ́ba yìí wà bá wọn gbogbo ń dẹ́pẹ́ lẹ́yìn ọlọ́run wàlá irọ́ ni wàlá irọ́ ni wà á nà wà wọ làálí yọ kẹ́bí ọlọ́run ni alàálí ọba tó ga tí nǹkan kan ọ̀gá tó alùkẹ́bí ọba tó tóbi tí nǹkan kan tóbi tó lórí alùsọ̀mọ́ ni abdulali pẹ̀lú alùbọ̀lá tí bá ti ní alùbọ̀lá lórí orúkọ ọlọ́run ìdí nu tẹ̀yẹ̀ fi ń jẹ́ alì abdulkabir torí korúkọ ọlọ́ọ̀ni alkabir yóò ṣe muhammadu kabir o abdulkabir torí korúkọ ọlọ́ọ̀ni alkabir tẹ́lẹ̀ báyìí wa mọ̀tò àgbà ọlọ́ọ̀n lọ́dàmì ọlọ́ọ̀n ọba olólùmí ọlọ́ọ̀n ọlọ́dàtọ́nà ọlọ́ọ̀n ọlọ́dàlẹ̀ ọlọ́dà gbogbo nǹkan ọlọ́lá kótó lórí gbogbo nǹkan ẹni tó ga òní ga àbíkọ́jọ́ pọ́lọ́ ló mú ga ẹni tí ọ̀pẹ ò ní kúrú àbí kọ́yọ́ kọ́ lọ́n ló mú kúrú mo ti gba gbogbo eléyìí pé ó ti tó pé mo gbọ́ lọ́gbọ́ kàlà ẹni tó bá gbẹ eléyìí kò tí ì tó kò tí ì tó olùgbàgbọ́ olùkọ́ láwọn agboolé wa ní Yorùbá lẹ́mu ẹ̀rọ àwọn bàbá bàbá àwọn màmá màmá ọlọ́run máa sọ pé àpò ah, kúkú gbàgbọ́ náà ló dá gbogbo nǹkan ọlọ́run ní í ṣe gbogbo nǹkan nítorí náà bá wí ní sẹ́ẹ́ ntí ọba fẹ́ kò ní tẹ́ padà bàbá yìí kò ṣe sọ láti bàbá yìí kò ṣe kankan nínú tọ́wà ní Islam àmọ́ máa ń sọ̀rọ̀ ipò ń gbàgbọ́ ipò iṣẹ́ tọ́lọ̀ ti ọlọ́ọ̀dà ní ṣe sáré pé mùsùlùmí kì í ṣe mùsùlùmí mo gbà bọ́lọ̀ lọ́dà gbogbo nǹkan kọ̀tọ́ níbi mùsùlùmí mo gbà pé iṣẹ́ tọ́lọ̀ ti ọlọ́ọ̀dà ní ṣe gbogbo ẹ̀kọ́tọ́ níbi mùsùlùmí ó dìgbà tẹ̀ máa ń sin ọlọ́ọ̀dà lónìí kan agbọ́dọ̀ máa ń lò nìkan ọlọ́run bẹ́ẹ̀ lẹ́dá wa ó ti fi hàn wá nínú àkùrán nígbà àwọn kèfèrí àwọn kèfèrí kúrẹ́ẹ̀sì àwọn náà gbàgbọ́ kọ́lọ̀ ló dá gbogbo nǹkan wọ́n gbà kọ́lọ̀ ní ṣe gbogbo nǹkan ṣùgbọ́n eléyìí ọ̀sọ́ wọn di mùsùlùmí àwọn gangan lọ́lọ́sùn rán nàbì tó kọ́kọ́ jà lóko bẹ́ẹ̀ náà làwọn kèfèrí tó ti tiwájú gbogbo wọn gbà kọ́lọ̀ ọba ló dá wọn ọlọ́run ló ṣe gbogbo nǹkan ṣùgbọ́n àwọn ọlọ́run tó ráwọn ànábì fún wa wọ́n pè wọ́n lọ síbi ẹ̀sìn ọlọ́run àti pé tó máa kú lórí iṣẹ́ wà nù rẹ̀ iná ni wọ́n wọ̀ nítorí pé ká gbà pọ́ lọ́ọ̀ ní ṣe gbogbo nǹkan ọlọ́run ló dá gbogbo nǹkan ká gba gbogbo tí ọlọ́run tọ́lọ́ ṣe gbọ́ lásán ká má sin lọ́run kọ̀ọ̀kan níbi mùsùlùmí. torí ẹ̀ lẹ́sẹ̀ rí pé ọ̀pọ̀lọpọ̀ nísìn ní ọ̀dọ̀ wa nílẹ̀ Yorùbá yìí lẹ́bù tí wọ́n wà lẹ́bù pé wọ́n ti di mùsùlùmí ni torí wọ́n láwọn gbà pọ́ lọ́ọ̀ lọ́dà wọn wọ́n gbà kọ́lọ̀ ní ṣe gbogbo nǹkan wọ́n gbà pé gbogbo tọ́lọ̀ ṣe ọlọ́ọ̀ náà ní máa ṣe ṣùgbọ́n wọn ò fi lọ. lẹ́yìn bá pè wọ́n pé ọ̀dà alágbẹ́jọ yìí náà máa wá mẹ́sàlájú pé wọ́n bá ń sọ lẹ́nu alọ́kàn ní má níwà èmi sá gbọ́lọ̀ ńkọ́. ọgbọ́lọ̀ ńkọ́ já ọ̀hàn lára rẹ̀ tó bá gbọ́lọ̀ wọn bá gbọ́ jẹ́ ọ̀hàn náà ṣe sí rẹ̀ tó bá jẹ́ pẹ́ nu lásán ló ti gbọ́lọ̀ ńkọ́ tó ń sọ pé gbà kọ́lọ̀ náà ní kíníkan ọlọ́ọ̀ náà ní kíníkan èyí sì ń fà ń jà káàfin torí pé àbíká sin lọ́ọ̀ ẹgbọn tọlọ wọn bá sọ ni wọlé ẹnta ẹnìtọkùn máa ń kọlọ kọfù tó bá fi wọn léèrè rẹ anabi muhammed sallallahu alaihi wa sallam ta ló dá yìí àwọn kẹfìrí tá a rán ọtún tó bá fi wọn léèrè pé ta ló dá yìí lẹ́yìn kúló ń ọlọ́run ni mo kúra pé wọn dà ń pẹ ẹ̀yin náà ń béèrè nù gbogbo kẹfìrí láyé nìkẹ́ dàpọ̀ ẹ̀bí ok tó bá jẹ́ pé àwọn àwòrán ga yín kí ló dé fa àná yunfakun kí ló wá dé tí wọ́n rí wọn wọ́ kúrò nídìí kásìn lọ́n lọ sí nìkan mi nígbà tó jẹ́ pé ẹgbà ìfọlọ́ náà lọ da yín kí ló dé tẹ wá sọ yín ni tí wọ́n rí fà kúrò nídìí kásìn lọ́n lọ sí nìkan nìkan ó túmọ̀ sí pé ẹni tó bá gbà fọlọ́ lọ́dà kí lọ́ọ́ yẹ kó ṣe kọ́ máa ṣe ọlọ́run lónìí ó túmọ̀ sí pé tẹ́ ẹ bá gbà pọ́lọ̀ lọ́dà ń tẹ́ ìbá ní lọ́n ẹ̀ ṣe mùsùlùmí. tẹ́nìkan bá ti sọ fún akó ń gbà pọ́lọ̀ lọ́dà ọ̀ tí èsì lọ́n tó bá kú ẹ̀ gbọ́dọ̀ ti sọ láti jánásà sọ dàrán la ọ̀ torí pé kì í ṣe mùsùlùmí. agbọ́dọ̀ mọ̀ bá wọn torí pé ọ̀pá ẹ̀ mẹ́yẹrú wọn náà ti kú táwọn kan lọ kóra jọ tó ń ti sọ láti sọ dàrán la ọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run ọlọ́run bá kò lè máa ní ọmọ wa mẹ́rin fi sọ fún wa ilé anabi muhammed sallallahu alayhi wa sallam talẹni tó nílẹ̀ talẹni tó ní gbogbo ẹ láti bẹbẹ bí wọn lè rí. ìrànkùn tó ń jáde mú tẹ bá mà ẹ dáhùn ọlọ́ni sẹ́yẹ̀ kú lóhùn náà lè wọ́n tọ́ lóhùn fi tọ́lọ́ọ̀nù tí ọlọ́ọ̀nù ló nílẹ̀ olóṣèlú ní gbogbo ẹ̀ láti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ qul afala tadhakkarun wá sọ fún wa ṣe kí ló ti dẹ̀ rántí wípé ọba tó dálẹ̀ àti gbogbo ẹ̀ láti bẹ́sẹ̀ lọ́yẹ̀ kẹ́ máa tẹ́ bá ti gba ìdí ọlọ́ọ̀dọ́lọ́ yìí ẹ̀yin náà ti tọ́ ẹgbẹ́ sí kò náà ní kíkẹ́ ẹ̀ lónìí قل من رب السماوات السبع ورب العرش العظيم sọ fún wa pé ta ni ọba tó ní sánmà méjèèjì ta ni ọba tó ní àgọ́ ńláńlá bí wọ́n lè rí bẹ́ẹ̀.

قل من بيده ملكوت كل شيء sọ fún wa pé ọwọ́ ta ni àkóso gbogbo nǹkan wà bí àwọn kẹfẹ́rí là nàbí nípa lọ́lọ́ọ̀ni ká nàbí ọmọ abilé rẹ̀ o wa huwa yujiru wa la yujaru alayhi ọba tó ṣe é pé òun ló máa ń dáàbò bo ni ló máa ń pani nínú pàtó olọba tó máa ń dáàbò bo ni olọba tó máa ń sọ ni wa la yujaru alayhi ẹnì kan tuntun tó lè gbàyàn lọ́wọ́ rẹ̀ lálẹ́ lè gbà wá lọ́wọ́ lọ kó o fún òní fi gbà mí lọ́wọ́ lọ́wọ́ gbà mí lọ́wọ́ à kò sí nǹkan náà tó lè gbà ọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ ọba ọba fẹ́ fún ọba ti gbani tẹ́lifù ò lè gbani lọ́wọ́ rẹ̀ irun tó ń jáde mú tẹ́ bá ma sẹ́yìn kúló náà lè lílẹ̀ òun náà lọ́ba tí ń lani tí ń dáàbò bò ní tí ń gbani tẹ́nìkan sì lè gbani kúrò lọ́wọ́ rẹ̀ ọlọ́ni kólù fa ẹ̀nà ló parọ́ kí ló wá dé tí wọ́n ń tàn yín jẹ wọ́n ń tàn yín jẹ kúrò níbi ìsọ̀ lọ́ọ̀lọ́kà lẹ́yìn tẹ̀ sí ma gbogbo jẹ rẹ̀ eléyìí túmọ̀ sí pé lábẹ́ òfin ọlọ́ ẹ̀sìn Islam fi hàn wá ìka fọlọ́ ọba ó ń ṣe gbogbo sẹ́tíǹsì lásán kámọ́ jọ́sìn fún kọ̀sọ́ wa dùn jù kàkà bẹ́ẹ̀ nígbà tá a ti gba gbogbo sẹ́tọ́ náà wọn bá ń ṣe kó ní ṣe ẹlòmíì ò lè ṣe kí lọ́kàn ká máa sìn lọ nìkan eléyìí pàtàkì ìjọsìn tá à ń sìn sọ àti sàlàyé díẹ̀ ìjọsìn pọ̀ ọ̀kàrí alẹ́sílám ìjọsìn alìmán ìjọsìn alẹ́sílám ìjọsìn bákan náà àdúà ìjọsìn àwọn ọ̀pẹ nǹkan mi yàtọ̀ sí Allah Allah nìkan láàmú bákan náà ìkégbàjáde ìjọsìn àgbọ́dọ̀ kígbe gbàmígbàmí lọ sọ́dọ̀ ẹnìkan àyàfi Allah ìbẹ̀rù ìjọsìn àgbọ́dọ̀ bẹ̀rù kankan ó lè dábàá burú ṣe wá yàtọ̀ sí Allah Allah nìkan láàmú ìlú bẹ̀rù yẹn ti ẹ̀rí pé àwọn nǹkan pọ̀ ní Islam tó bá ń pa àmọ́ bá ń lò nù gbèsè ayé wa àwọn kankan tó ti dè mọ́pọlọ Yorùbá yóò ti kó lọ́pọlọ wa nípẹ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ Yorùbá àwọn kìnnì kan fún ní ọpọlọ lọ́sí kìnnì kan ṣe kìnnì kan kìnnì kan ṣẹlẹ̀ ọ̀ mọ̀ pé kìnnì kan ni tó gbogbo orú àwọn nǹkan wọ̀nyẹn tó pọ̀ ní ọpọlọ wa àìsítọ̀ òní àìgbẹ́sì Islam yìí iná ló fà ní gbogbo ẹ̀sìn ẹni tó bá ti gbà iṣẹ́ tọ́lọ̀ ṣe kí ló kù kó wọn ṣe kó nà ṣe ìtọ́lọ̀ ní kò nà ṣe kí lọ́lọ́ ní kò ṣe kò sí lọ́lọ́ nìkan. lọ́mọ pé wọ́n mùsùlùmí ni wọ́n bóòlù ti wá ń fọ àwọn ìjọsìn tó wà ní Islam ọmọ lọ dánilẹ́kọ̀ọ́ ọmọ lọ dánilẹ́kọ̀ọ́ nítorí pé tá a bá lọ ọmọ wa mà kò dájú pa lè sí lọ kò dájú pa lè sí lọ bíkọ́ nítorí wà ní Islam pọ̀ gan-an ọkọjá tó lè sọ fún wa láàrin wákàtí mẹ́ta a gbọ́dọ̀ máa lọ dánilẹ́kọ̀ọ́ ní gbogbo olú a gbọ́dọ̀ láwọn olùmọ̀ tí wọ́n gbé tóra kalẹ̀ fún ọmọ kọ́ wa fún ọmọ kọ́ wa táwọn develop nínú ẹ̀kọ́ táwọn develop nínú ẹ̀kọ́ lójoojúmọ́ ojoojúmọ́ ayé kódà tabarẹ ní tó lè máa ṣe bóyá lójoojúmọ́ kò ṣeéṣe lójoojúmọ́ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ tó gbé tóra kalẹ̀ káwọn lọ máa gbọ́ eléyìí ọ̀ràn wa lọ́wọ́ nítorí pé ẹ̀sìn dáfẹ́ sí yẹn ní ti ń tẹ́tẹ́ ọ̀pọ̀ ju ta lérò lọ sábà nímọ̀ nípa rẹ̀ kò sí bá tẹ̀lé gbé irun tó sì ti àwọn bàbá bàbá wa kọ́ bàbá àti àwa àwọn bàbá bàbá ọ̀ lásìkò tó fi lọ gbọ́ nípa ẹ̀ tó àwa ní ìsinyìí báyìí alhamdulilayi kakọ́ nípa ẹ̀sìn wa kálíbà àmọ́ bá ti sìn lọ kálíbà àmọ́ bá ti sìn lọ ìjọ yìí ti wá bí ní ìsìn ìjọba kálọ̀ ní kò ń lọ wa ẹlòmíwàá tó kò ní pé kí ní kàjẹ́dà wọ́n ní pàdé ẹgbẹ́ àwọn ẹgbẹ́ òkú ẹgbẹ́ òkú ẹgbẹ́ àdánù làwọn ní ṣe ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ yìí náà ni tó pé àwọn olùdókòwò sunday tẹ̀lé àwọn ní mítìn ok mítìn ètò ẹ̀sìn ti láti gbọ́dọ̀ ẹ̀sìn ti kílẹ̀ ẹ̀sìn lókun tó ẹ̀sìn rí pé tí ò bá jẹ́ pé ìdánilẹ́kọ̀ọ́ là máa lọ sáǹkọ́ nípa ẹ̀sìn náà tí ò bá jẹ́ pé ìdánilẹ́kọ̀ọ́ là ń lọ sáǹkọ́ nípa ẹ̀sìn náà tí bá jẹ́ pé ìpàdé ẹgbẹ́ mínísítì ẹgbẹ́ àwọn kìnnì kan dájọ́ sẹ́gbẹ́ wọn ní ká pàdé nítorí dájú nípa ideology wọn máa rọ̀tù wa lónìí àní gbẹ́sìn yìí ideology wọn máa rọ̀tù wa lónìí tọ́ ọlọ́run bẹ lẹ́dàá wá wá fi hàn wá o fún làwọn mùsùlùmí kùnà tí ọ̀gbọ́ ọlọ́run bá gbọ́ ni ìgbà tí ara bá tù wọn àwọn ti tẹ́lẹ̀ bàtà ara bá tù wọn nìkan ni wọ́n máa ń ṣe àìgbàgbọ́ tí wọ́n bá kó sínú ìṣòro wọn máa mọ́ ọlọ́run ọlọ́ni fẹ̀yìrà ọ̀kìbò fìlfòlù tí wọ́n bá fún ọkọ̀ ojú omi tí wọ́n wà nínú alagbalúgbú omi omi lọ́sùn omi lóṣù omi wájú omi lẹ́yìn pé ọ́ tọkọ̀ ìbá lọ tẹ̀rí tí wọ́n bá wa. dàwọn wọ́n mọ̀ wá pé ọlọ́ọ̀ lẹ́ni tí ń sàbọ̀ mẹ́sìn fún fún oníṣẹ́bọ́ sí gbà torí fún ọ فلما نجاهم إلى البر إذا هم يشركون tọlọ ń bá wa là ń tí wọn ti fún abára wọn létí bèbè òkun tí wọn sọ kalẹ̀ wọn wá tún máa rántí pé ọ látàkárí ọ̀sá ọ onáṣẹ bẹbẹ tá a fi là nígbà tẹ ti wá bẹ pé látàmọ gbàtẹ wá bẹ pé ọ̀sá mọ gbàtọlọ ńlá yìí kan lè bẹ̀rẹ̀ sí tẹbọ sọlọ eléyìí jẹ tiwọn àwọn ọsẹbọ láyé sí i àti wọn píọpíọ ẹbọ yìí náà àsìkò tó ṣòro ẹbọ náà àsìkò tára sùn ẹbọ náà torí ẹ ló ti jẹ pé láyé sí ẹ̀rí táwọn èèyàn bá wà nù jẹjà yọ yà ń lẹ́nu ẹni tẹ́ ń pè mùsùlùmí bẹ́ẹ̀ rí pọ̀tù ẹbọ ni lọ́nà bá máa pe tètè tètè akíní ah, jẹ tètè sínú ọpọlọ tètè wa tó wípé torí kí mọ́tò ọmọ bàdà pé ṣé òtọ̀ rí pa àwọn tètè ẹlòmí sọ pé Ibrahim Niass ha ha ẹlòmí lọ pé tí o fúlá dà àwọn tá ti kú tẹ ẹ mọ tí wọn wà kí ni ń ṣe wọn ẹyìn ọmọ kí lọ kẹyìn pẹ̀lú tí ń ṣe wọn ẹ̀kọ́ tó bá ti yí bẹ́ẹ̀ yóò ti bá yé lẹ wọn mọ àpò gbogbo àwọn èèyàn wọn fọ lọ́wọ́ bá lẹ ẹlòmí lọ sọ pé Jehova Jehova kí ni Jehova ẹni ọkọ wa pẹ agbébá ló ń já lọ wọn sọ pé kálukọ máa ń pè tó bá mọ ọ because àti lose control ẹgbọ tẹbá ní kálẹ kápọlọ ńlá yìí ẹ fún ara yẹn ròyìn dẹ ní kọtẹdẹ ìkú oníkálukó ti máa wíwú kúwì ẹ rí pẹ tọpọ lọ́wọ́ bá gbọnu bàálù ó lè má tó márùn bàálù ti kó yẹn five hundred ìpèkúpè kálukọ máa ń ẹni lè má mú mi gbà pé à ṣé ìbá ń bẹ lọ́wọ́ lọ́wọ́ sáré pé àwọ̀ ah, ọ̀rọ̀ ọba kọ́lọ́ ọkọ̀ <laughs> òun fẹ́ ké gbé gbé o níbi tá a wà yìí ọ̀n gbé gbé ká máa ké bá díà bá díà bá kù tó sára mọ́ tó bẹ́ẹ̀ lẹ́rìí pé ọ̀pọ̀lọpọ̀ láyé tára bá ní wọ́n gan wọn rántí ọlọ́ ká tó pé gbà tí wọ́n bá wà ní ẹ tara ń lọ ilé ológun wo ẹ rí fáwọn èèyàn tó bá wà ní òṣòro wọn lọ ilé ológun tára bá tù àwọn tó lọ lé olówó ẹ kíyèsí àwùjọ tí wọn bá wà ní ìṣòro wọn gbalé àwọn ìyàwó lọ tí wọn bá wà nínú tára bá tù wọn ilé ìyàwó náà láàrin fáwọn wá dúpẹ́ láàrin fáwọn pariwo wá ilé ológun náà ní gbogbo gbà tó àwọn sòfèrí ta lákọ̀ọ́kọ́ tí wọ́n ti tẹ́pẹ́rẹ́ lẹ́sẹ̀ àwọn sòfèrí òde òwò torí pé ìgbà wọn máa ń ṣẹbọ tára bá tù wọn sísòro bá dé wọn máa mọ lọ nínú hadithi Imran ibn Husayn radiyallahu anhuma ó ní bàbá ó lànà bí sọ fún bàbá Imran ó lànà bí sọ fún bàbá bàbá rẹ̀ ń dání Husayn síwájú kí bàbá rẹ̀ tó gba Islam anabi ní kam ta'budu al-yawma min ilah ọlọ́run mélòó ló ń sìn lónìí bàbá wa ń pépè bàbá ní sábà àjọ àlẹ́ hà ọlọ́run bí méje péré náà tọ́ sítẹ̀ tó ń tẹ̀lé ọ̀rọ̀ àbí sítẹ̀ tẹ̀ ń tẹ̀lé ọ̀rọ̀ wà wà ìdẹ́ ti sẹ̀mà mẹ́fà wà lẹ̀ ọ̀kan wà sọ̀mà six plus one equals to seven. فقال صلى الله عليه وآله وسلم فمن تعد لرغبتك ورهبتك èwo lọ máa ń lò nínú wa láti rí tó wọ àti láti ṣọ́ra fún ti pọ lẹrú ọlẹ lẹbi ti sẹmà ó lè tọwọ àsẹmà à àwọn mẹ́fà yòókù wà yóò tó ló bẹ ọlẹ tẹrìmìlì àgbà àdé àtẹnugẹlì tó alimami tẹrìmìlì ọlọdẹ sì ọgẹsẹ rìn lẹ akérèmọkùnmọ àdéhìí alẹkùn àlàyé tó wá lórí rẹ nínú ẹgbàá wa mi alẹ́bi sọ fún un pé kí ló dé tọ̀ wá nígbà ìṣọ́wà nǹkan máa nìkan gbọ́ àtẹ́kùn ló máa ń lò láti rí tọ́ọ̀fẹ́ láti tọ́ra mú tọ́ọ̀fẹ́ alẹ́bi wa bẹ̀rẹ̀ sí fọwọ́ ra nígbà yẹn ọ bẹ̀rẹ̀ sí fọwọ́ ra nígbà yẹn ọ bẹ̀rẹ̀ sí fọwọ́ ra nígbà yẹn tètè tóbi gba ìlà tó báyìí ni bàbá yìí gba ìlà torí ẹ̀jẹ̀ máa tọ̀hí káfíń ọlọ́run lọ ìka fọwọ́ ẹ̀rẹ̀ ẹ̀ lẹ́nu ó fi sẹ́ni tó fi kámẹ́ yàtọ̀ láàrin ìdùnnú àti káàbìrì káàbìrì èsì ọlọ́run ló ti kàn káàbìrì ló máa ti ọlọ́run tó tún sí nǹkan mi pẹ̀lú ẹ̀ sísè nǹkan mi pẹ̀lú ọlọ́run òun náà lọ ya ni lọ́sẹ̀ bọ̀ ẹni tí sísè nǹkan mi nìkan tí ò ti ẹ̀sìn ọlọ́run rí eléyìí náà ń fẹ́ bọ́ náà káṣí ọlọ́ọ̀lọ́ nìkan ọ̀rọ̀ tí ń tẹ lábẹ́ rẹ̀ ọ̀fẹ́ gbòòrò àìsẹ̀fẹ̀ lọ̀rọ̀ nípa rẹ̀ eléyìí gan lọ́dá wàhálà rẹ̀ púpọ̀ láàrin àwa tá a jẹ́ mùsùlùmí lónìí àwọn ẹni tó lágbọ̀ọ́yẹ àtàwọn ẹni tó lágbọ̀ọ́yẹ àwọn ẹni tó lágbọ̀ọ́yẹ àtàwọn ẹni tó lágbọ̀ọ́yẹ àwọn àmọ̀ sọ ẹgbẹ́ tí a ọ̀tàkùtọ̀ lọ kìí sáré náà ẹlòmíì ọmọ sọ pé kí ló burú bẹ́ẹ̀ àwọn yìí sọ sẹ́bọ̀ àwọn sì máa sọ pé pẹ̀lú tẹ̀sí ẹtì bọ̀ sẹ́bọ̀ tó gbogbo orí eléyìí àlàyé ìmọ̀ wa nípa rẹ̀ ibi tí a fi ìdánilẹ́kọ̀ọ́ wa ti sí ni lónìí a ti mà nínú tí a sàlàyé rẹ̀ lónìí gẹ́gẹ́ bó ti fi jẹ́ ike àwọn kan bẹ̀ wò tí wọ́n yapa sí ìlànà àwọn ẹni tó ń sọ súnà nípa tọ̀wọ̀ éèdè òwòbíyá àti tọ̀wọ̀ éèdè àtìmáàtì wọ́pẹ́tàdì láwọn ẹni tó ti pẹ́ tọ́lọ́ wọn bá pè ní tiẹ̀ àwọn ní kò ṣe tọ́lọ́ àwọn ẹni tó jẹ́ ike wọ́n kùn lé ọpọlọ àti làákàyè wọn àti káwọn fi sìn náà àgbọ̀dọ̀ jọ́pọ̀ nínú wọn yẹn ní àwọn alìjàmíyà àwọn sọlọ wọn ní ọlọ́run wa kò lórúkọ kò sì níròyìn àwọn ẹni tí wọn sọ yìí pé ọlọ́run ọbẹ ẹlẹ́dàá wa bí sálọdà lùkùránì lùkùránì kì í sọ ọlọ́run àti àwọn eléyìí dínà wọn mọ̀nà rárá atọ́rí àwọn kan. tó ti pé àwọn òsì ẹ̀ mọ ọlọ́run bá dáhùn sí rárá ju wípé ó ti yọrọ sínú gbogbo ẹ̀dá tó dá lọ bẹ́ẹ̀ ìgbà tí ṣúgà yóò lò sínú omi wọ́n sì nà bẹ́ẹ̀ náà làwọn tó ní ọlọ́run ní gbogbo nǹkan a sì sọ pé eléyìí ọbẹ̀ náà láti máa tara wọn jẹ ìgbé ọlọ́ọ̀ni gbogbo kan ọ̀rọ̀ pé ọlọ́ọ̀sì yòrò sínú àwọn ìdá dídá nípìnlẹ̀ rẹ̀ ọ̀dọ̀ àwọn nàṣọ́ra ló ti wá àwọn ọmọlẹ́yìn pọ́ọ̀lù ọ̀dọ̀ àwọn ló ti wá nítorí pé àwọn tó pé lọ ó ọ̀parí sínú nàṣó títí ọlọ́ọ̀parí sínú dídé yìí ìdí nìyá tó fi jésù lọ́lọ́ irú rẹ̀ náà lọ gbọ́dọ̀ àwọn sọ ikọ̀ táwọn náà lọ sí sọ pé gbogbo nǹkan dọ́lọ̀ kò náà yá lóko dá asọ́rí nínú àtúntàkù tòhí tó ní ṣe pẹ̀lú òbí àtàkùnmá òṣìṣẹ́ àwọn padàrí padàrí yà lánàá bí pé ní màjò nínú ìjọ yìí kí ni padàrí yà wọ́n yìí. wọn làwọn gbà kọ́ lọ́lọ́ dá wọn kò bá wọn làwọn dá sí wọn wá tara bẹ́ẹ̀ wọn sọ kọ́ lọ́ọ̀ méjì lọ́wọ́ àti àti màá kí ọlọ́ọ̀ àtòlùjẹ́ wọn ní jabariya àwọn lọ́lọ́ lọ́dá wa wa olóòtú eléyìí sọ tí àkúdà àti lọ́dá wa olóòtú wa tó wà láti iná wọn máa bí ìsìnkú wa lọ́dọ̀ nínú àwọn ẹni tó yapa ara àwọn filosofa tàbí nùsílá tàbí tàbíkù àwọn tó ẹsẹ wọn kò lé ọpọlọ òkú wọn fi sọ púpọ̀ sọlọ wọn ní torí báyìí níta àgbà tí èdè kọ̀ọ̀dá ti pẹ́pẹ́ lẹ́nu wọn a sì sọ pé dáa ti ká dá wọn. nínú rẹ̀ ní wọn fi hàn wá kó lẹbi wọn wà bákan náà nínú àwọn tó tó la àwọn ẹni tó tẹ̀lé wá pé ibùdó àbá àwọn fi ẹsẹ̀ orúkọ ilẹ̀ fọlọ àmọ́ wọn ní kò lóko àwọn sọ fún àwọn orúkọ Ọlọ́run láti fún ìsọkúsọ tó lè sọ wá di la káwọn ẹnitọba ní tòbí ṣù náà ó ti di mọ̀ọ́tẹ́sílì ilé ọlọ́run ló fún wa dídì pé kí ni tó mọ orúkọ ọlọ́run ọlọ́ a sì ti mọ̀ pé ọlọ́ pípé dáǹtò ní ọlọ́run kì í sorúkọ rẹ̀ ìtumọ̀ orúkọ rẹ̀ a sì sọ orúkọ ọlọ́run nítumọ̀ tàbá fi tumọ̀ rẹ̀ pé a. bákan náà aṣááyìrọ̀ atúmẹ̀nùbà wọn náà fún wọn tako tòhí alàlùmá wọ́pẹ́ká torí pé gbogbo táwọn ń wádìí rẹ̀ nínú orúkọ àtìròyìn ọlọ́run kò ju nǹkan méjì dín ní àádọ́ta lọ bàtà tó mọ̀ pé àwọn orúkọ ọlọ́run ló kà á ti pé àwọn ìròyìn ọlọ́run náà ló kà torí látara orúkọ ọlọ́run gbogbo orúkọ làti máa mú ròyìn àwọn ìròyìn tó wá wà jábúrájá tó wọn sára orúkọ ọlọ́run jáde táwọn gbàgbé torí ẹ ṣá ẹ̀rọ wọn kì í ṣe ahlẹ̀ sunna nípa pé wọn tako ìlànà ahlẹ̀ sunna nípa àwọn orúkọ Ọlọ́run àtàwọn ìròyìn rẹ a sì fi hàn pé Abu Hasan al-Ash'ari táwọn ìjọra wọn sì fi lọ́dọ̀ ọmọ pàmòsẹ kú lọ́dọ̀ torí pé àkìlọ̀ tó rọjò màmá dàrí àkídé èèyàn gbàgbọ́ èèyàn ní tọ́ba kúlé lórí bàbá yóò kú lórí ìwé àkídé àbá àkídé àlùkù náà ló kúlé lórí torí rẹ̀ fẹ́ nínú ayémàtú ayémàtú àdìsọ nínú àwọn olùmọ̀ nílá àti àlùkù náà ní bàbá yìí wà. alọ́kọ̀síra àkàtà ti kótó tó fi sàlàyé tó ń kúlé lórí akórúkọ rẹ̀ nìkéni alìmíbáàni alìmíbáàni lẹ́yìn rẹ̀ lábẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa. توحيد الإثبات أبي توحيد الطلب والقصد اللي تعطيني توحيد الإلهي توحيد العباد kásọ lọ́wọ́ bá lọ́kàn nínú ìjọ rẹ̀. ìdí pàtàkì tá a gbọ́dọ̀ sí lọ́lọ́ nìkan wọn náà ní ìdá tó dá gbogbo nǹkan. nítorí pé ẹni tí ọ̀dà nǹkan kan tó ti pé dídá ni wọ́n dọ̀ náà kọ̀ lẹ́sọ̀ọ́ sí kẹ́ni ọba tó dá gbogbo nǹkan la gbọ́dọ̀ sí tó lè bá yẹ wa gbígbà tá a bá gba ibi ọlọ́run ọba ti ń ṣe tá a gbà gbọ́ eléyìí gbọ́dọ̀ sì wá lọ sí ti káwọ́ òṣèṣẹ́ ìwà tọ́nà ọ̀sẹ̀ ká lè ti ṣe kájọ́ sọ̀rọ̀ lọ́sùn náà ọlọ́run ṣẹlẹ̀ pẹ̀lú yín lọ́kàn nínú ẹjọ́ ọmọdé ọ̀sùn lọ́sùn náà ó lé wá dènà tí gbogbo tó bá ta pẹ̀sẹ̀ rẹ̀ kó tó wá ní olóríire jálẹ̀ sọfáàtì ọlọ́run ti hàn ẹ̀ṣẹ̀ lọ́nà ìlànà ìlànà أستغفر الله